lẹ́yìn tí adàpẹ́ fún Allah a ṣe ọ̀sọ̀látò fún annabuwa Muhammad sallallahu alaihi wasallam kí ládá ọ̀sọ̀látò wà náà kò máa bá wọn ara ilé annabi àti àwọn ìyàwó annabuwa Muhammad tí wọ́n jẹ́ ìyá fún àwọn olùgbàgbọ́ òdodo ó tí wọ́n máa lọ rí bá gbogbo àwọn sàhábà رضوان الله تعالى عليهم láwọn ẹni tó ṣe pé àwọn ni wọ́n dúó ti ànábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam níjọ́ tí gbígba Islam tó dàbí ìgbà téèyàn gba ọjọ́ kú àwọn sì dúó wọ́n fẹ̀mí ara wọn wọ́n fi wéwu lórí kí Islam wọlé dúó báyìí ìkẹ́ ọlọ́run ọlá kó mọ́ta àwọn bá wọn náà àṣẹ́kúbọ̀ rẹ̀ kó wá máa bá gbogbo àwọn ẹni tí wọ́n bá wá ń tẹ̀lé ìlànà nábì mọ́ ìlànà àwọn sàhábà àti tí tí ó fi máa di ọjọ́ ìgbéǹde alùkìyàmù lẹ́yìn náà a rí pé a sọ̀rọ̀ kan àbí ṣèkéde kan àbí ká pè ní ìpẹrẹ ní lákìísí kan bí ọjọ́ mélòó kan sẹ́yìn pé tá a bá ti wọ inú oṣù ṣàbáàd nítòkù tá a máa gbé yẹ̀wò nípa àdá gbogbo àwọn àdánilẹ́kọ̀ọ́ wa tá a bá gbá bọ̀ àdá gbogbo ẹ̀gbọ́n náà àwa lè máa fúnra wa ní àwọn àlàyé àti ìrànlá létí àti ìṣíra létí àti ìta ẹni lólobó lórí pàtàkì oṣù Ramadan torí abáyẹlẹ ní ṣàbánu wọlé ìtumọ̀ níta ń wí ni pé Ramadan ló kanlẹ̀kùn abẹ́rẹ́ wọn wa subhanahu wa ta'ala oṣù Ramadan ọlọ́mọdé àti bá wa láyé wo bó bá wa bá wa láyé iṣẹ́ àlùjánnà náà iṣẹ́ tá a fi ráàánú ọlọ́run ọlọ́mọṣẹ́ àpálẹ́lẹ̀ fún wa nínú oṣù náà kó fún wa lágbára ká lè ṣe é májẹ̀mú tí wá ń deṣẹ́ ṣiṣẹ́ fi mọ́ ń lẹ́sàn òun náà ni al-ikhlas oníká ní oúnjẹ tó lọ́hùn wal-mutaba ìntàbà ṣe kó ṣe déédéé bá nàbì ti làálẹ̀ eh, irú bẹ́ẹ̀ ọlọ́mọṣẹ́ àpálẹ́ṣẹ̀ fún wa o àníyàn wa ikhlasu wa ọlọ́mọ́ta àbá wa tún ṣe dáadáa wọ́n bá tí ìkìláṣù wá ṣe gbogbo dábà sí mẹ́ ọlọ́jọ́ jẹ́ sí ní ìtàlẹ́bùwà Muhammad kálíbà ní ẹ̀sán ilé ìtì òyẹ̀kú ní tó èyí tàwí yóò mọ̀ jẹ́ sí pé ìṣe wa ní ká ṣàgbéyẹ̀wò tafsirul Qur'ani gbà tí wọ́n ń gbéyẹ̀wò nírú ọjọ́ ìní ìṣe wa sì ní ká ṣàlàyé tírà Umdatul Ahkam gẹ́gẹ́ bá a ti máa ń gbé yóò yẹ̀wò ní dédé irú àkókò báyìí nínú ọjọ́ ọ̀la àmọ́ láwọn àsìkò yìí ká tó padà sínú Umdatul Ahkam èyí ò tún dẹ́yìn oṣù Ramadan insha Allah àwọn àsìkò eléyìí tá a ń lò lọ́wọ́ yìí a máa fi júwe oṣù Ramadan fún wa àwọn iṣẹ́ olóore bẹ́ẹ̀ àwọn ẹ̀kọ́ tá a máa ń lò nínú rẹ̀ àwọn kí ló tún àwẹ̀ sí kí ló bá àwẹ̀ jẹ́ àwọn kí ni ò bá àwẹ̀ jẹ́ táwa máa ń ṣe bí ó bá àwẹ̀ jẹ́ ni ẹ̀ǹgbò láti máa ń bẹ̀rẹ̀ àwẹ̀ bàbá ń kúrò nílùú kan tá à ń bọ́ sílùú kan tákòókò wọn ò jọra wọn gbò láti máa kà á láti rí àwẹ̀ wa a kúrò nílùú kan àárọ̀ la kó ń gbàtàbí ni súkẹ́súkẹ́ tá a dínú mi abọ́sírọ̀lẹ́ lọ́dọ̀ tí wọ́n àbá bọ́sálẹ́ gbò láti ṣàwẹ́ wa àbá fóńlù kan àwẹ̀ wọn di méjì bẹ́ẹ̀ ìgbà tábí délù mi àwẹ̀ wọn ti ń di mẹ́ta àwa ti jẹ̀jẹ̀ ń gba méjì gbọ́dún bá káwa mọ́ bẹ́ẹ̀ bò láti ṣe gbogbo àwọn tó jọ mélé yìí ẹnìkan ló ń jẹ gbèsè àwẹ̀ ẹnìkan ló wọn ò tí ìsan àwọn ohun padà gbogbo àwọn ìdájọ́ báyìí pàtà insha allah òun la lérò pé a fẹ́ máa fi àwọn àkókò tá a máa ń lò fún ìdánilẹ́kọ̀ọ́ tafsir àtàwọn àkókò tá a máa ń lò fún ìdánilẹ́kọ̀ọ́ umdatul ahkam láti lè máa fi ṣe àwọn àlàyé wọn tọ́ àwa ń bẹ ọlọ́run ọba wa a sì ń ro kàn lọ́dọ̀ ọlọ́run gbogbo àkókò tábà fi ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí èyí tí è sọ̀rọ̀ ọlọ́run tí è ṣe tàbí ọlọ́dàkùn mọ́jú tẹnu wájáde o èyí tí ó máa jẹ́ ọ̀rọ̀ ìfẹ́ẹnú tí oníwà tí ó máa tí máa ń dáná bọ̀ ń bẹ́ ọlọ́dàkùn mọ́jú á dáná fẹ́nu o gbé wá jìnnà yányá ìkábì fẹ́nu sọ gbogbo tábà máa ṣe lálàyé olùwàmọ́sí àti òṣèlérí qala Allah qala rasuluhu qala sahaba àkọ́kọ́ kí ló dé tó pàtàkì káwá fún dídí oṣù kan mọ júwe rọmọdọ́ọ̀nù tí èyí ìdè kí ló pàtàkì tó bẹ́ẹ̀ sáàtìdá fẹ́ dípa wá dá gbogbo ìdánilẹ́kọ̀ọ́ dúró dípa fẹ́ tá mọ júwe rọmọdọ́ọ̀nù fún wa bó tiẹ̀ ṣe pé tafsirul Qur'an insha Allah àá bẹ̀rẹ̀ òun padà nínú oṣù Ramadan níbi àtúndé iná là á máa bá a lọ àmọ́ ká lè múra kalẹ̀ kẹ́kọ̀ọ́ lè kúnná múnádóko èyí ti al-allamatu Ibn Rajab al-Hanbali alayhi rahmatullah wọ́n kó àwọn ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ àwọn tí wọ́n ti lọ́nú àwọn ẹni rí nínú tírà àwọn tá à ń pè ní Lata'iful Ma'arif. àwọn abẹ́ júwe bí àwọn tó lọ bí wọ́n ṣe máa pàtàkì oṣù Ramadan wọ́n ní tí wọ́n bá gba Ramadan kan tán oṣù kíní lẹ́yìn rẹ̀ oṣù kejì lẹ́yìn rẹ̀ oṣù kẹta lẹ́yìn rẹ̀ ìkẹrin lẹ́yìn rẹ̀ ìkarùn lẹ́yìn rẹ̀ gbogbo tí wọ́n máa fi ronú parí ojú pé é àwọn iṣẹ́ tá a ṣe lọ́rọ̀ mọ̀dọ́rùn tó lọ yìí ọlọ́mọṣẹ́ àgbà lọ́wọ́ wa wọ́n máa fi ronú àwọn ìgbìyànjú wọn tí wọ́n ṣe nu rọ̀mọ̀dọ́rùn tó lọ wọn máa fàdúrà tọ́ ọlọ́dàkùn gbà lọ́wọ́ àwọn wọ́n máa jẹ̀ràn rọ̀mọ̀dọ́rùn tó kọjá fún odidi oṣù márùn-ún lé wọ́n ní ọba wa ronú yìí tán tó bá ti di rọmọdọ́nù mi tún ń bọ̀ ó kóṣù márùn-ún ó lé sóṣù mẹ́fà ni wọ́n tún ti máa fi pariwo pé ee rọmọdọ́nù mi tún ń bọ̀ o kálukú ó ti máa wá lọ rè pírípíà máìndì rẹ̀ kalẹ̀ kálukú ó ti máa wo ohun tó yìí ń ṣe lọ́wọ́ kíní tí mò ń ṣe lọ́wọ́ yìí ò gbogbo bí mo bá bá dé bí rọmọdọ́nù ọba ilé wọlé òdòpinnu o ó wà máa fi ronú gbóò làwọn ò ti rí sí olóore sí gbóò làwọn ò ti rálì jẹ́nà wọ̀ gbóò ní ọ̀rọ̀ àwọn òṣèlú di pé pa bá dijọ́ gbé ìdàlùkẹ́yàmà gbóò lọ̀rọ̀ àwọn òṣèlú jásínà àwọn ìgbìyànjú tí wọ́n máa ń ṣe nù ọlọ́pọ̀tá fẹ́mi àti náà ní iṣẹ́ olóorí sí ẹgbàwọ́ ọ̀rọ̀ kan bẹ́nu súnáni tẹ̀lélẹ̀ a ní tí oṣù rọmọdọ́ọ̀nù bá ti dé báyìí olùpèpè kan ó mọ̀ wá pèpè ń wà mọ̀ nágun pé ìyá bá gíyàlùkọ́yìí gbogbo wọn tó ṣe pé oore ọlọ́run òníwọ́n wá akẹ́bẹ̀l ìwọ́dà gbogbo ẹni bẹ́ẹ̀ sórí ire ẹ̀yídà ya baghi al-khair akẹ́bẹ̀l gbogbo ẹni ń wá oore fórí ara rẹ̀ tí ń wá ìfọkànbalẹ̀ fúnra rẹ̀ nù sàárè tí ń wá kóhùn ó dálìkì àmà fóhùn ó nu ọlọ́ngbà akẹ́bẹ̀l ẹ má bọ́ sí oṣù yìí dé wàyà bàgì ṣọ́rù ìwọ tó ọmọ jọ burú lọ ọkọ sábúrú náà lọ mà akọsir ọjọ́ dáwọ́ rẹ̀ dúró kọ́ wáwọ́ rẹ̀ bọ́lẹ̀ aláriwo tí wọ́n mọ̀ pàtàkì wa rèé kí ló fà á èyí ṣe bí fi rí bẹ́ẹ̀ táwọn sọ̀hábà àwọn táàfì òun náà táwọn fi ń palẹ̀ mọ́kalẹ̀ bí rọ́mọ̀dọ́ náà ó díjú oṣù mẹ́fà ẹ̀dàkùn báwa náà báwa ń kéde rẹ̀ láti bí oṣù kan ó tó bẹ́ẹ̀ àbí ò tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ níjọ́ kan gbogbo àwọn àdìsí yìí la padà mú wa o anabuwa muhammad sallallahu alayhi wa sallam nínú súnà lè pé mímbà ní àdínábí stẹ́ẹ̀pù mẹ́ta lóní àágùn stẹ́ẹ̀pù kínní àágùn stẹ́ẹ̀pù kejì àwọn àágùn stẹ́ẹ̀pù ẹlẹ́ẹ̀kẹta láti tó ní mímbà wọ́n lá nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam la nẹ́bí bá gun mímbà lójọ́ kan ló bá sọ pé àmì gbà òkú sẹ́ẹ̀tù alákọ̀ọ́kọ́ ó tún débi sẹ́ẹ̀pù ẹlẹ́ẹ̀kejì anẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam anẹ́bí tún ní àmì odìmé ló máa ń odìmé jì anẹ́bí tún tó di sẹ́ẹ̀pù ẹlẹ́ẹ̀kẹta anẹ́bí ah, tún ní àmì ibi àwọn sọ̀hábà rọ̀wọ́rọ̀ láàrin àlejò ibi àwọn ti wá fúra lọ fàkílàlá na bá ń sọ bá nínú ibi ya Rasulullah ilé òjíṣẹ́ ọlọ́run ma kunta tasna'u hadha ọ̀ tẹ̀tẹ̀ máa gún mígbà lórí wa a máa rí ọkọ ọmọ ṣe ámílẹ̀ kíní ámílẹ̀ kejì ámílẹ̀ kẹta àmọ́mọ̀ títí rẹ̀ òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam ìbàdàn ló wà dá lọ́wọ́ lọ́wọ́ anábì bẹ́ẹ̀ ni anábì ní tóbi ní pé kọ́ọ̀lá lé jìbìrì anábì ní mọ́lákù jìbìrì ìlú náà ló yọ sí mi náà ìgbó yọ sí mi àwọn gbólóhùn kan ló sọ èmi náà wá ń ṣàbílẹ̀ lórí onírọ́gbìn máa ń àbíká ní báyọ̀dá abd ó ní ẹrú sí ọlọ́run ọba kan ó ti jìnà sáànú ọlọ́run o ǹjẹ́ ta lẹ́ni ọ̀hún oníjìbìrì ìlú lẹ́nu tó ṣe pé ìdákọ̀lá Ramadan oṣù Ramadan wa wọlé tọ̀ láyé oṣù Ramadan bá láyé fálàmù yóò kó fárláhù ó lu Ramadan láyé àtúnwá n'inu a gbende nájọ́ kò wá ráforí ní ọlọ́run kó lè mọ́ wọná onírú ẹni bẹ́ẹ̀ yóò jìnà sáànù ọlọ́run anábì ní èpè títí bìrì ìlú sẹ́yìn ó lè mí náà tàbí aláhùn mọ̀tẹ́jì ọlọ́run náà ń ìyí ń sí pé ń tí mú dání kejì náà ó sì tún sọ gbólú ẹlẹ́ẹ̀kẹta tó má nẹ́bì sí ààrin ìsìnlẹ̀ lẹ́ẹ̀kejì ó lẹ́ yẹ pé ádùrọ̀ka wà lèdè ìdí áwọ̀ àhàdáhùmà alábìlẹ́nì kó tún dínà sáànà ọlọ́run ọba o níjẹ́ta lẹ́ni ọ̀hún ẹni ó bá òbí rẹ̀ méjèèjì láyé àbóbó bí kan láyé kò ní kan mọ́ ọwọ́ lóbi láyé ọtún wá wọná à anábì ni wẹ́ni àjùbìlì ni wẹ́ni ó yóò jìnà sáànù ọlọ́run anábì lòun ni aláhùnmọ̀ ṣẹ́jí ọlọ́run dé jìnà sáànù rẹ̀ lóòótọ́ torí pé bóòlọ́ ṣe lóbi láyé tọ̀ wá níwájú jẹ́nà látara wọn lẹ́pọ̀ àlìjọ́nà rẹ̀ nù tí ló bá níbi ọba tí ń ṣe tọ́ ń sáré kùtùkùtù nítorí wọn tọ́ ń ṣe wàhálà nítorí wọn tọ́ ń dààmú nítorí àwọn òbí rẹ̀ méjèèjì tọ́ sáà ń wáyọnu wọn ọdọ́mọ àmọ́nú àdánwò tó kàn wá nú ayé lè ní pé gbogbo táǹkà lẹ̀ yìí bí ìpú ọwọ́ wò láti mú nígbà ìnábi ó sì dákọ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ ànábi ní ti bèrè lò tún wá sọ pé ẹnìkan náà oní òjìnà sáànù ọlọ́run ọ̀lẹ́ tó ṣe pé orí ìjòkó náà lọ wà ọ̀sì ń gbọ́ tán dárúkọ àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ọ̀ wà lè ṣàtàlátù bá dàbí inú ọ̀sẹ̀ àti ẹ̀kọ́ dárúkọ ànábì ká ṣe sallallahu alayhi wa sallam àsórí rẹ̀ kan bẹ́ẹ̀ afá alásàlásù ọmọ mú jẹ́ yà yóò àti wọ ìyá alásàlásù tọ́ntà náà kò jọra wọn o kò jọra wọn adákọ̀ ànábì ká ṣe sallallahu alayhi wa sallam àti ká túnmọ̀ sàtàlásù bá ànábì gbẹ̀ bá dákọ̀ rẹ̀ anábì méjì bìrìlù gbóhùn ti gun mímbà ní gbólóhùn tí ó wí nù ẹnìkan ti jìnnà sáànù ọlọ́run kó sì máa jìnnà bẹ́ẹ̀ ẹni tó ṣe pé rọmọdọ́ọ̀nù bá láyé kò sì lálejò náà ọlọ́run ẹ dákun in tó bá wá tó báyìí ó dá akápá rẹ̀ mọ́dé àbí ó dá akápá rẹ̀ mọ́dé yìí ọ̀lá yóò dá púpọ̀ yíò làwọn ẹni rí táwọn ti lọ àná lóṣù márùn-ún ó lé mẹ́fà ó làwọn ti máa ń palẹ̀ náà pé rọmọdọ́ọ̀nù ń bọ̀ o rọmọdọ́ọ̀nù ń bọ̀ o rọmọdọ́nù ń bọ̀ o ṣé ẹ wá rí o káwá o rọmọdọ́nù ń bọ̀ rọmọdọ́nù ń bọ̀ rọmọdọ́nù ń bọ̀ ìjẹ́ ẹ̀mọ̀ náà ń palẹ̀ mọ́ àwa náà ń palẹ̀ mọ́ abáyàtọ̀ àtàwọn ẹni rẹ̀ ni pé wa bóò láti ra sílé bó láti ra gaàrí tá a máa fi tẹ̀bà ní sáàrì bó láti ra kò rẹsì tá a máa fi sínú bó láti lọ rèé lọ ògì tá a máa fi mú dáàbì kọ́kọ́ máa mú ògì náà kájú bá fẹ́ sínú ẹ bó láti lọ rèé ra ẹ̀wà tá a máa bó tá a máa lọ tá a máa fi ṣe mọ́yá tẹ̀kọ́ inna lillahi wa inna ilayhi raji'un hada huwa al-farqu baynana ìyàtọ̀ láàrin àwa àti wọn rí wọn ìkanú àwọn ẹrú ẹrú téèyàn máa ń ní téèyàn máa ń ránṣẹ́ téèyàn máa ń lò èèyàn tí wọ́n lò ẹrú ni ó ìjọ tí ó wà kọ́kọ́ jẹ́ ẹrú yìí ọ̀dọ̀ sọ̀hábí kan ló ti jẹ́rú ní gbàgbàgbé rí Abdullahi bin Abbas a nígbò wá jẹ́rú àwọn ata padà fẹ́nìkan ìgbà wọn ata ẹni ó wá rà náà òun náà wá ń lò ó bí ẹni àkọ́kọ́ ti ń lò ó èyí òun wá jẹ́nu àwọn tán wá lẹ́yìn ẹrú ó wá rí pé rọ́mọdọ́nù ń bọ̀ ọ̀gá tuntun tó rà wọn múra ibi ẹrú ẹrú lásán lẹ́rú bá láwùn ló bá sọ̀rọ̀ ẹ̀rù ni á ọlọ́mọmọ jẹ́ àkámọ̀ sí ni lórí à ṣe rọmọdọ́nù náà lẹ́ni àmọ́ palẹ̀ mọ́dé là ń wo bá ti ra oúnjẹ sílé bá ti ra kíní mímu sílé bá ti ṣe wàhálà gàrí wàhálà ìrùbọ wàhálà tẹ̀mó wàhálà nkankan ẹ̀mọ́ báwa náà ti máa ń ṣeun ẹ̀rù ni ó fi irú eléyìí kọ́ làwa máa ń ṣe bí èmi ti wà ó níbi mo ti wá bí rọ̀bọ̀dọ̀ ọ̀nù bá ti ń bọ̀ báyìí pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ wá máa ń pọ̀ àmọ́ pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ wá bò láti rálẹ̀jọ́ náà wò lámọ́ iṣẹ́ àlẹ̀jọ́ náà wò lámọ́ ojú jọmọ́ ẹmọ́jẹ ìtàn yìí ọ̀gọ̀rọ̀ tiwa náà nísìnyí ìyàwó kálukú ti ń pè ní olékè Abu Abdulrahman Ramadan ti ń bọ̀ o báwo lè la Ramadan di oṣù jẹ àwọn aṣọ oṣù kí àwọn ẹlòmíì bí wọ́n bá ti wọn dé wọn àmọ́ kódà wọ́n ti mọ design time table wọn kalẹ̀ báyìí pé à ẹ̀rọ kí rọmọdọ́rọ̀ lè gbọ́rọ̀ tó máa gbàwẹ̀ kó tó máa kó máa fi nǹkan gidi sínú dákun ẹ̀rí wo ló sọ pé tó bá gbàwẹ̀ nǹkan gidi ní ọfi sínú tọwa múra kankan lórí tó ọbẹ̀ jẹ à ní kí yíò mọ́ jẹun tó lẹ́lómi ọ̀rọ̀ iye tiẹ̀ bá ti wù ní ṣe ó dùn àmì ẹ̀kí làfáà wí sí ká máa jẹun ní ọ̀ jẹun mọ̀ná tó ọ̀ máa jẹun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni

ẹlòmí ń bẹ gàrí ní mọ́mú láàárọ̀ kùtùkùtù gàrí ní òun ẹlòmí ń bẹ ẹ̀bà ní ó jẹ láàárọ̀ kùtùkùtù bí lọ́mọ̀dọ́nù bá dé bọ́ bá mu gàrí sáàrì kò sí nǹkankan kò sí nǹkankan sọ́ọ́rí jẹ́ sọ́bù onílẹ̀dílẹ̀ gàrí tó mu ní sáàrì òun àtẹni ó jẹ sẹ̀mó sáàrì àtẹni ó jẹ fried rice àti full chicken ní sáàrì ládà kankan náà lẹ́jọ̀gbà kí lọ́mọ oúnjẹ sí ó ìmọ̀ bí ọ̀rọ̀ mi ò níye o sẹ́rí pé oúnjẹ jóúnjẹ gidi nú àwẹ̀ kò lékún ládàá ya ń lọ́nu wọ́n ní ká bá jẹ sàárì àgbà ládàá àbí àmọ́ sàlàyé rẹ̀ o bá bá jẹ sàárì kí lára ṣe àgbà ládàá ó wá di sàárì fried rice àti chicken ó di sàárì ìwọ Chinese rice ó di sàárì ìwọ Saudi Arabia rice ó di sàárì American rice àbí London rice ó sì ti tààrí eléyìí mú àmàlà ó góró mọ̀là dáadáa pẹ̀lú òkèlè àtọ̀bẹ̀ ewédú òun jẹ́ tààrí eléyìí jẹ́ òun jẹ́ ń tààrí eléyìí òun okò ní gbogbo sẹ́yìn ní òun ní òun náà sì bùgà yóò kí ló náà jẹ́ jẹmọ́ ó jẹ́ sàárì bọ́lọ̀hun gbogbo a ní kéyàn ó máa ronú kí ló mú jẹ̀gẹ́ àbíjàwọ̀ ọ̀gbọ́ a ní kéyàn ó máa ronú kí ló mú jẹ ọ jẹun mọ̀nà káàdì sọ̀rọ̀ yìí kò yẹ kó sínú palẹ̀mọ́ kí mo fẹ́ jẹun torí tó bá palẹ̀mọ́ jíjẹ jíjẹ jíjẹ jíjẹ tó mọ̀ palẹ̀mọ́ ní kí lọ fẹ́ fáwọn èèyàn jẹ bọ́ nìgbàládá ìpalẹ̀mọ́ nù kí wà tí àwọ̀ rẹ̀ ó bá mọ dámọ̀ràn ìdámọ̀ràn bí ẹkẹ́ mọ dámọ̀ràn jẹ́ àpò rẹ̀sì mélòó la hà lọ́dún ní bàbá lè há àpò rẹ̀sì dìríkà rẹ̀sì mélòó ó ní kíni ó lábẹ́ há ìpalẹ̀mọ́ tó lálàáfíà rí fẹ́ndé bá mọ́ iye oṣù rọmọdọ́rọ̀ alóṣù alókòṣù mẹ́fà làwọn tàbí ti mọ́ ń pariwo rẹ̀ mọ́ra wọn rọmọdọ́rùn gbọ́ rọmọdọ́rùn gbọ́ rọmọdọ́rùn rọ́jàbù bá ti wọlé báyìí tí ṣáàbáàdù ti ń bọ̀ báwọn àti dáhùn ni wọ́n ti palẹ̀ mọ́ débi pé wọ́n sì máa ti sọ bà wọ́n à ní tajà mọ́ ǹjẹ́ kí ló dé ohun àwọn lọ ní múra kalẹ̀ pé ọmọdọ́nu gbọ́ ọmọdọ́nu ó wà máa gbájúmọ́ Al-Kùránì wọ́n ti wá máa kí Al-Kùránì ní kíké tààrà kí rọmọdọ́nù ó tó dé kí ló fà á torí pé nù jẹ́jẹ́ yẹn lè sáré bí ráàánú ọlọ́run nínú oṣù Ramadan ó ní kí yóò máa kí alùkùrá nínú ẹ̀ so ìwọ tó o bá palẹ̀ di Ramadan nísìn bó o lọ ti rálùkùrá ní ké dáadáa ló yẹ kó ma palẹ̀ mọ́ irú ọ̀tọ́ ti ma alùkùrá ní ké ó yẹ kó ti máa ronú báyìí pé Ramadan tó lọ ní mẹ́ta parí níbo ló ti di mẹ́fà fúlàní fúnra rẹ nù àwọn rẹ wọ́n ti iṣẹ́ mi tí mo lè gbìyànjú kí mọ́ lọ sọ́gbọ̀n ààbò ogun rọmọdọ́ bọ́ bá iṣẹ́ pọ́ lè gbádùmọ́ tí àlìjẹ́ náà olúwa rọmọdọ́ wọ́n ṣàbí ó bá wa láyé o ó bá wa bá wa láyé iṣẹ́ àlìjẹ́ náà ọlọ́mọdé àti rọrùn fún wa ni ń lọ́nà yìí oṣù rọmọdọ́ọ̀nù kú sí àlìján náà tó pọ̀ òkúra ní òun ló jẹ́ pé ọ̀rọ̀ tí à èpè jìbìrí lò tó tẹ́lẹ̀ ni ó bá rọmọdọ́ọ̀nù tí ò wá rà àlìján náà àwọn nídìí ìdí ni pé ibi tí rọmọdọ́ọ̀nù ta nígbọ̀ yìí ní agbára dé kò sí ọmọ ànábì adámọ̀ tí ò ní ríṣà àlìján náà ẹni bá jẹ́ olówó tí òun ò ní nǹkan míì kọjú owó kò ní mọ̀ kò ní gbìyànjú àyànná fílà kódà kò ní gbìyànjú à ń kí tó lówó ná owó rẹ̀ ń ó lè fi ràlìjẹ́ náà nínú Ramadan ní tó nínú owó rẹ̀ àní owó nìkan ló ní kò wá ní nǹkan kò ní nǹkan dáhùn wí kéje bí kò ní kò màlùkùrá nìkan ké amọ́tọ́ lówó wàláyé owó rẹ̀ ọbí àlìjẹ́nà ní oṣù Ramadan tọ́ ọba lẹ́kọ̀ọ́ bá àti na yóò náà tún mẹ́nu dá pàkíyèsí ara wa tó ẹlòmí ẹ bá kó náwó gan nínú Ramadan ẹlòmí ó mọ̀ pé ọ̀tọ̀ la náwó ọ̀tọ̀ la tún wá ń lo fíkìú fi náwó owó ní ó tún wá kú fíkìú in fact bóò látún fi ná tó jẹ pé ẹlòmí lè ná 1 million yóò gbà ládá lóòótọ́ o ìwọ sì ná one thousand naira níjọ́ ó bá èyí méjì ó bá dénú fáìlì ládá tiẹ̀ ó sì fi lè bá tiẹ̀ títù ni ó nígbà tí mo ná ni ó lẹ́kọ̀ọ́ bá ti ná súnmọ́ àwọn àfáà kan yí ọ pé ẹjúwe tí àlùjẹ́ náà fún mi yàtọ̀ fún ọlápẹ̀júwe náà ló súnmọ́ ẹnìkan gbé wọn mílíọ̀n dé ní sí wọn wò náà ó wá di ní oṣù rọ̀mọdọ́rùn òun kàn á fún gbogbo àwọn èèyàn àti kírísítẹ́nì àti muslim àti imam ẹni wọ́n everybody ló kàn án yóò gbalada àbí òní gbalada wàlá yóò gbalada one million naira tó fi wá ṣe iṣẹ́ ládàá rẹ̀ yóò gbalada tó pọ̀ pàjẹ́bàjẹ́ kódà kó wa fún christian ṣe àní yóò gba yóò gbalada kó wa fún ẹ láwo yóò gba tó bá láti mọ́ mi nìyẹn wọ́n gbalada tọ̀ ìwọ́n ní one million bẹ́ẹ̀ ẹnìkan wá ní one hundred thousand naira òun ni one hundred thousand naira mi yìí ẹ máa bá ń wá àwọn aláwẹ̀ jọ ó wá mú one hundred thousand ó wá ní ten thousand nú ẹ̀ ẹ bá ń wá àwọn tó gbàwẹ̀ twenty ẹ̀mẹ́rin tó gbàwẹ̀ àwọn tálíkà ọlọ́run náà mọ tí wọ́n fi sínú ọ̀yà ẹ wá bá fi five five hundred naira ẹ bá fi tètè àwọn oúnjẹ fún wọn oúnjẹ wọn ó wá kó ọsàn sínú àbí déètì àbí dàbí tó gbé ẹbí kó dájú ní wá déètì òwò àkúrà kó mọ̀ ju déètì oró mẹ́ta lọ tí wọ́n tà ní fifty naira table water èló ni water yìí hundred naira ó dè ló one fifty three hundred and fifty naira káwá ní oúnjẹ tán sí ìlú oúnjẹ wọ́ọ̀tì bíi two hundred naira bíi two hundred and fifty naira ó tún wá fi ẹja àbẹ́ẹ̀nà tó wọ́ sí 100 naira èlò lóná lórí wọn 500 naira kẹrí 500 naira tó níhùn ó di ọkọ̀ gba aládàá kó náwó fún yàn yíò di ọkọ̀ dúró irú adá tẹ́ni ó ná tó ń pé 1 million fún ogun yàn irú adá tó gbà wọn náà tẹ́kí ni wọn náà ti gbà fíkìú làwọn ìwọ̀n amákòhun tó wá sọ aláwẹ̀ aláwẹ̀ tó iṣẹ́ táláwẹ̀ yẹn bá ṣe ń jọ tó fowó rẹ sínú tó fóúnjẹ rẹ sínú gbogbo iṣẹ́ tó bá ṣe láti ìgbà tó ti bẹ̀rẹ̀ àwẹ̀ láàárọ̀ tó ti kí bájírì tán ìrun bájírì rẹ̀ tó kí ládàá rẹ̀ tí ó gbà kálẹ́yìn bájírì ó kí àlùkùránì ládàá rẹ̀ tí ó gbà àwẹ̀ tó gbà ń jọ náà súlẹ̀ dáadáa rẹ̀ tí ó gbà tó náà bá tún lóhun tún ṣe àzùkárù ládàá rẹ̀ tí ó gbà tó bá lọ rèé ṣe tàbí sírù fáwọn èèyàn ládàá rẹ̀ tí ó gbà kánú lọ rí gbọ́tẹ̀ sí ilẹ́dọ̀ àwòyè ládàá rẹ̀ tí ó gbà ká ní ládàá tó nìkan wá gbà jọ́nà lọ bí 500 billion ládàá ládàá ń sákọ sínú fáìlì rẹ̀ wọ́n sì lọ rí kọ́pì rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní kó tiẹ̀ o wọ́n kọ̀ kọ́pì ẹ̀ wọ́n wá kọ́pì rẹ̀ tán wọ́n wá péjì rẹ̀ sínú fáìlì tiẹ̀ ìkẹ́kọ̀ọ́ sí dínkù nù tiẹ̀ àti ọtún kó ládàá látara sí ni látara sí èló lọ náà 500 hundred naira ẹ̀dẹ̀kẹ́ iṣẹ́ àlìjẹ́ náà wà bí wà kí ní iṣẹ́ ìwọ̀n abẹ́lẹ̀ kí wọ́n máa wà àlìjẹ́ náà ọ̀rọ̀ ọ̀sì bá rọmọdọ́nù sì bọ́ láyé ìwọ́n lọ rẹ̀ o ọba ẹni tí rọmọdọ́nù bá láyé tó bára rẹ̀ lọ jahannama fúnra ara rẹ̀ lọ júra rẹ̀ lọ jahannama torí kò yẹ kó bá rẹ̀ mẹ́ èyí tó fi ní bára rẹ̀ ń bẹ́ olúwa ti làákàrẹ̀ lọ́nà kan ọ̀jọ̀kan ó kúgbò lọ́ ti ṣe èyí tá ń ẹnìkẹ́ alẹ́ ni ó ń nẹ́ta àkọ́kọ́ àti kejì wọ́n jọgbà ládà àbá níjọgbà ládà òun jẹ́ tún wá sọ fún ọ téèyàn bá tún wá náà fẹ́ mọ fún àwọn aláwẹ̀ pé òun fẹ́ ṣe copy and paste kọ lè jínú ládà ọ̀ọ́dì dí ọ̀jáde rẹ̀ ẹ̀bùn ọlọ́run ni pé tí wọ́n lọ ṣe sábà bí dáláwẹ̀ fi sínú gbogbo ṣẹ́dáláwẹ̀ ní bá ṣe ń jọ náà dídí ládà rẹ̀ ká ní 5 million ládà ló gbà á kọ̀rú ẹ̀ sínú àkáǹtì tiẹ̀ náà sọ̀tún àrí abẹ́bọ̀ aláwẹ̀ á tún wá mọ̀ ṣẹ̀ṣà a mọ̀ tó kí mo pè jọmọ́ a mọ̀ ṣẹ̀ṣà ọmọ ṣẹ̀ṣà ṣẹ̀ṣà ń jẹ́ rántí ẹnìkan táwọn yàgò bí ọ̀rọ̀ jàre tó ń lọ lórí tí wọ́n ti ń ṣẹ̀ṣà wọ́n ṣẹ̀ṣà ó wá ṣẹ̀ṣà àmọ́ yóò kọ́ labára lèmi a máa ṣẹ̀ṣà irú àwọn aláwẹ̀ tó mọ̀ pé ṣe olóore wọ́n tún yàtọ̀ àtúnwà mọ́ tájẹ̀tì irú wọn sọ̀rọ̀ páwọn aláwẹ̀ kan bẹ táwẹ̀ bá ti dé báyìí wọn ní nǹkan mí ìdánmọ́ránmọ́ tọ́lọ́ ló kàn ní kó máa tó bá gbàwẹ̀ ó ṣe tìlọ́wọ́ tó pọ̀ àwọn èèyàn kan bẹ lórí táwọn bá ń gbàwẹ̀ wọn èyí máa ń rìn kí mọ́nú àwẹ̀ ó dàbí àwọn sálàfù gbogbo ẹ̀ lápára sàlàyé insha Allah ọlọ́mọdé àfún aláṣẹ́kù bá àdìsọ́tọ́ lé ní àti láàmú sọ́lọ tí lọ́mọdọ́ lóye dé orílẹ̀-èdè lárí bọ̀ wá mú wa amúradé tọ́lá àwọn èèyàn kan bẹ tí rọ̀mọ̀dọ́ ọ̀nà bá dé báyìí wọ́n káàtù bá àtọ́ báyìí ìdí àlùkùrá ni wọ́n wá àlùkùrá ni wọ́n kà bá bá bá bó bá rẹ̀ wọ́n sùn bẹ́ẹ̀ tọ́ bá tún jí padà wọ́n tún padà sí bẹ́ẹ̀ títí àsìkò wọn bí tó bá sọ̀rọ̀ wáyé tó wọ́n tún wà mẹ́ títí yóò ti máa lògbé sí ayé ti wọn nù irú àwọn èèyàn bá wọn àwa máa ń tájẹ́ ti irú wọn pé ah, àbá ìwà ẹ̀dá kan bẹ́ẹ̀ ǹjẹ́ ti máa sí ohun fẹ́ máa ṣètò rẹ̀ ni ǹjẹ́ ti máa sí ohun fẹ́ máa ṣètò rẹ̀ ká lọ́ọ́ máa gbé lọ bá lásìkò sínú kọ̀ọ̀kan ó ṣe déédéé ká lọ sọ pé ẹ̀wọ̀ mo fẹ́ bá yín ra kílẹ̀ ìgbẹ́ mọ́ bí kí ẹ̀rùn bá ti rí láì sí mo rí kìíní kan kọ́ wá ra gbogbo ẹ̀fẹ́ ẹwà dákun tí mo rà fún yìí ó ní ẹmọ́ jẹ́ o ẹgbà owó gáàsì dẹ́gbìnà dáná wa dé àárín ilẹ̀ pé ọ̀tọ̀ la náwó ayé ẹ̀kọ́ ọ̀tọ̀ la tún wá ń fi fíkíwù náà kí láàdáa wa kó lè ṣe kí ni kó lè pọ̀ lọ́yá sí gbogbo ẹni tó bá ń ṣe gbìyànjú pé rọ̀mọ̀dọ́ọ̀nù ń bọ̀ inú ìpalẹ̀mọ́ ńlá tí èèyàn máa ń ṣe ó ní ìpalẹ̀mọ́ bó o láti wójú rere ọlọ́run láti ní ẹni tí ò bá ní kankan tí ò ní ju owó lọ lẹ̀kùn àlùjọ́ náà sílẹ̀ fún ìwọ ni ìwọ ni kan múra sọ́rọ̀ ara rẹ̀ èyí kò sọ́mà nábì adámọ̀ tí ò ní ládánù Ramadan ìwọ ọ̀wà lówó nù ní ọ̀ ní kí ni ọ̀ lówó lẹ̀kùn àlìjọ́nà ń bẹ́m̀bí kọ́ kí alukur'an alukur'an ọlọ́mọdé àṣírán fún wa máa ké máa ké subhanallah àwọn ẹni tí wọ́n ti lọ wọ́n mọ àṣírí tí ń bẹ ń bi kíkí àlùkò ayé nínú ọ̀rọ̀ náà àṣírí ohun àwọn olùmọ iye ẹ̀mọ́ lè mú èyí ọlọ́run ọ̀pọ̀sà fún wa tí àgbẹ̀ náà ṣe wo torí mọ́ pààyàn lẹ́kún pẹ̀lú àwùjọ tá a ti bára wa àwùjọ tá a bára wa yìí mọ́ ń ba nínú jẹ́ àwọn tí àlùjẹ́ náà tó pọ̀ yìí àìrí ṣe wọ́n ní bí rọ̀mọ̀dọ́nù bá dé níbi tí wọ́n gbájúmọ́ Al-Qur'ani dé wọn ní sí nǹkan kan mọ́ Al-Imam Shafi'i alayhi rahmatullah ìtàn kọ́lẹ̀ sajjala tarikh ìkan ìtàn ó kọ́lẹ̀ ń pa Al-Imam Shafi'i wọ́n ní bí rọmọdọ́nù bá ti dé báyìí ọ̀sán kan Qur'ani kan òru kan Qur'ani kan ìjáde pé four hours lọ́dọ̀ Al-Imam Shafi'i Qur'ani mélòó ni ó parí

ọ̀fẹ́ mọ̀ kéèrò alùkùránì ni ó ó ti rọrùn àti kọ́ lásìkò dáwà yìí ṣẹ́rẹ́ ẹnu pa ní òwò dọ́ọ̀nù ti kóṣù kan sultanu wa wọ́n kéde lánàá pé wọ́n róṣù ní alẹ́ ìjẹta àná first of Shaaban. èní jẹ́ second of Shaaban. ṣẹ́rí second of Sha'ban tí Sha'ban ó fi parí ẹni bá fẹ́ kọ́ alùkùránì láti mọ́ké wàláhì yóò mọ́ké ọkọ̀ ni súnmọ́ àwọn tó mọ̀ yẹn kọ̀ súnmọ́ àwọn tó mọ̀ ni iṣẹ́ ni ká kọ́ yẹn súnmọ́ àwọn tó mọ̀ ń kọ ọ́kì alukur'an màtíríà wo lọ ní ìdìyàn lò wọ́n má sọ jẹ́ ìtì kọ́ ìdásù kọ́ ìdásù lè múṣẹ́ rẹ pẹ́ àwọn ìwé tí ó múṣẹ́ yá màtíríà tí ó múṣẹ́ yá ti ń bẹ níta lọ́lọ́kan òjọ̀kan inú ọba mọ̀gẹ́lọ́ mọ̀ iná ọba mọ̀gẹ́lá ah alukurani náà ròyìn tó yìí èmi náà sì fẹ́ alukurani gbé aládàánu rọmọdọ́nà mo fẹ́ fi alukurani wà lẹ́nu rọmọdọ́nà súnmọ́ àwọn tó mọṣẹ́ aláyọ̀ máa kí rọmọdọ́nà tó dé ṣọ́ọ̀ṣì rí tọba tí ọba gbìyànjú ẹ̀ dáadáa tàbá lọ mọ̀ ké ọlè má lè tárí máa kàtẹ́nù ló wọ́n yọ bọ̀lọ̀bọ̀lọ̀ bí àwọn tọ́jú kú ti o ọ̀sá àlébílà rẹ̀ wíwá àpátáwò níṣẹ́ mi kọjá àlùkò ní kíw pọ̀ ẹnu pọ̀ kí lóṣù kan o bó bá kẹnu gbọ́kàn máa sọ pé sọ wà wà wà má wà má àrùsálínà wà má àrùsálínà mìírànsúlé kálẹ́nu bá ti mọ̀ kánù wà láyé ọ̀tún mọ̀ gbalada subhanallah adábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam hadith kan arábìnrin àwọn kan ó gbà ládá lọ́nà méjì nípa alukur'an ẹni wo ẹni tó ti ń dà tí ń ka sí ẹ̀wà káàná yẹ tata ata òfin bẹ́ẹ̀ ni ń kí ló lò bẹ́ẹ̀ ni dààmú kó tó rí pé arábìnrin yóò gbà ládá kó kí alukur'an lè kó rí pé yóò tún wá gbà ládá pé ń dààmú gbogbo bá ti wà wà wà wà má wà má wà má wà má tó ń pé òun àti ládá mi ìtúnilọ́tọ̀

fún láti lẹ́ sí ọmọdún ọdún yìí ẹjẹ́ káfí ẹ̀mọ́ bóyàn mẹ́wàá kan mọ̀ sínú lámẹ́wàá ìpalẹ̀ mọ́tún ẹ̀kọ́ mọ́ sínú kò sí láì fi kọsún ní kọ́sọ́mà tí mo á jẹun lọ́dọ̀ rẹ̀ ọ́n ní kọ́sọ́mà ẹ̀yìn ẹ̀mọ́ wá sọ́dọ̀ alùkùnrin ní mo ara sí àlùjànnà ni àwọn sí àlùjànnà bá wà pọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ láti ní àfáà yóò rí ládàá ń bẹ̀ olówó ládàá ti ń bẹ̀ tálíkà ládàá ipò sẹ́ni tí ò ní jòrò àlùjọ́nà nínú àlùwọ̀ rọ̀mọ̀dán àmọ́ o gbogbo bá ti ń ka oríire yìí kalẹ̀ yìí eh, ẹni olúwa ò bá kọ oríire mọ́ wàláì àlùjọ́nà rọ̀mọ̀dán ó dé àgbákò lóṣù síbẹ̀ ọlọ́wọ́ ti wá ní ojú ìṣàgbákò rọ̀mọ̀dán ṣe wọ́n pé nísìnyí àwọn kan nísìnyí àwọn náà ti ń sọ bóòlù àwọn ti dà ní láàmú rọ̀mọ̀dán àwọn pípẹ́ kalẹ̀ báyìí kóra wọ́n ti ra kámẹ́rà wọ́n ti ra kiri olúkọ kí ní tẹ̀mọ́ ti projector àbí kí náà pé ẹ ti ra projector ra kámẹ́rà ra gbogbo ẹ̀ ìjẹ́ kí ló dé àwọ ẹ máa gbà lọ́dún ní ìmúra kalẹ̀ tí wọ́n nù ìwọ́ mọ̀ múra ró yóò jẹ́ o ẹlòmínà múra tí wọ́n ti máa ṣe à ẹ ìrọ̀wọ́dọ́rọ̀ lẹ́yìn máa lágbára gan wá àwọn ẹ̀dẹ̀dẹ̀ máa yarí gan mọ́ ìwọ àlìjọ́nà tí ọdún múra jẹ́ wó dé náà tán bá gbé dé ní òdì sáà ní kíníkíní kíní wọ́n gbà áàkan wa ọkàn mọ̀ pé wọ́n sáré gbọ́ bọ́bẹ̀ tó láwọn àfáà náà níbi nínú wọn àníwò wọn rẹ̀ àmọ́rù òyìn wọn ò sínú palẹ̀mọ́ Ramadan kan wá níbò lẹ́yìn tí ó wá ní ẹ pìpẹ́ fún Ramadan kódà mórí kan nígbà tí ń ṣàdúrà pé àwọn retí Ramadan o kíníkan kíníkan Ramadan tí mọ̀ ó sì wọ́n lè dáwò náà ilé tèkété ó sì gbé bẹ̀ pé àwọn àdá ṣé òun ní jẹ́ Ramadan ní àbí kí ni ó ṣe wá jẹ́ sí bọ̀dọ̀bọ̀dọ̀ àmọ́ sí sọ fún wa ní pé sọ ẹmúra kalẹ̀ òbí tí náà ń bọ̀ o àgbákò ń bọ̀ o àláfíà ti dé ẹ̀ṣẹ̀ àgbákò àgbákò làwọn múra kalẹ̀ ní mọ́ múra tì ẹ báwọn mọ́ ṣe kí ni jẹ́mọ́ ẹ̀rí pé lórí rọmọdọ́ọ̀nù tó lọ mo dídì pé àwọn táwọn gbé yìí ìwọ ìwọ bàbá lọ pera rẹ rọmọdọ́ọ̀nù ní bọ̀ ìṣe ìbẹ̀rù ọlọ́run mọ́ dalẹ̀ yorùbá kí ló padà sí rọmọdọ́ọ̀nù tó lọ ó dá gbogbo ẹ̀rú náà so irú wọn ìwọ máa ń sọ pé àá tó gbogbo fíìmù lọ́dún ni àá ah, kí ni kò ṣẹ̀ lọ́dún àá ah, kí ni kò kóra àwọn yòókù wọn ti ń pariwo pé ẹ̀yà alùsùn náà máa tó gbà lọ́dún ní àgbà hmm, ojútùú yìí ò ní ìrẹ́mọ̀ lọ́dún ní àbí ẹ̀kọ́ ẹ àmọ́ ìjú dínà ìmúra kalẹ̀ ti ẹ ìwọ́n máa lọ wáṣẹ́ àlìjẹ́mọ̀ kalẹ̀ máa máa lọ ẹlòmíì ọgọ́ ah, à máa tà láti tàbí kò lórí íńtánẹ́ẹ̀tì ní ìbáṣe wọ wallahi la ilaha illa mo ma àwọn ẹgbẹ́ olóhùn kan tí rọmọdọ́rùn bá ti gbọ̀ báyìí àwọn ọmọ ń pa ọmọ ń já kúrò lórí social media mo mọ̀ wọ́n dáadáa kódà ẹnìkan nu wọn mo ti di post rẹ̀ bí ìjẹta àbí ìjẹlógbótọ̀ kódà ẹgbẹ́ àsìkò tí ń tó bọ̀ tó ń wẹ lọ fún ṣeré o tó bá yìí tó bá wọn ti mọ̀ pé rọmọdọ́rùn gbọ́ mi tó bá ti wá lọ bẹ́ẹ̀ gbogbo ewu dẹ́ bá ti rọmọdọ́rùn ìwé

ó kù ten days bí ten days to Ramadan ní ìrántí mọ́ mo ṣàkàmọ̀ pé ten days program ní program ìdájọ́ lọ́dún ìwà mọ̀ sí Ramadan kù ten days ní ìwọ̀sí but I'm very sure pé inú ṣàràbà kù láti lè bọ́ àwọn tẹ́lẹ̀ màlúkúrá ní ìkíra àfúlíìsì nígbà tá a kóyàn bí ọjọ́ ìdìbò nínú apádà sára àwọn ẹbí mẹ́wàá àbí mélòó kan táwọn náà padà ń ka wà mẹ́wàá mọ́ta wíwò ẹni tí ò bá fílẹ̀ nù wọn mo ní òkú pé ẹgbẹ́nu rẹ̀ ti dán obìnrin bẹ́ẹ̀ lùwọ̀ ọkùnrin bẹ́ẹ̀ lùwọ̀ just ten days that's short period wọ́n wá lóṣù kan ní ìsìn ọ̀nà ètò wáwá bá àdán wa má jù mọ́kàn sí pé a lóṣù yóò lọ lórí o sọ ní iṣẹ́ iṣẹ́ ti iṣẹ́ ti fún ọmọ olúwa rẹ̀ báyìí wọ́n á ní jẹ́ fún yàn lọ́rùn tọdún ní òdájú ó jẹ́ pé ó wù mí ká ṣe àmọ́ ó wù mí ní ògbó àsìkò torí ti ń bẹ́lẹ̀ ọlọ́mọta àtàlẹ́kùn dáadáa fún wa àmọ́ wá àfáà ọmọ àfáà gidi tó mọ̀ nípa nǹkan mọ́ kí tó máa lo àwọn modern way kìí ṣe tí ó máa lo kọ́ ìdánù fún ọrùn lábàdé alá lábàdéjẹ́ lábàdé alá lànà lábàdéjẹ́ lábàdé alá àwọn tí ó ti kọjá lábàdéjẹ́ lábàdé alá o kéwù ti rọrùn dáadáa pẹ̀lú ogun àwọn wákàyà àti ẹ̀mọ́ ìgbàgbà ìwọ ní kọ́ lẹ́mìí pọ̀ fẹ́ kí kọ́ mọ́rú àbá àkóso kì lọ́dọ̀ rẹ̀ ẹwà yóò ga sí àlùjànnà nínú oṣù rọ̀mọ́lọ́ olórí sí àlùjànnà nínú oṣù rọ̀mọ́lọ́ tí gbogbo ẹni tí ó bá gbà tí rọ̀mọ́lọ́ ló bá ń bọ̀ tó sì fẹ́ kí rọ̀mọ́lọ́ ló bá ń bá yín ọ̀gá aṣẹ́ tí èèyàn wá gbọ́dọ̀ mójútó tí ó gbọ́dọ̀ fi ṣeré olọ̀gá ó náà ní àṣìyá mú fìyè òní ká gba ààwẹ̀ káṣe kí ni jama ààwẹ̀ ààwẹ̀ ń gbogbo alágbọ́dọ̀ wá gbà obìnrin ó gba tiẹ̀ ọkùnrin ó gba tiẹ̀ gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ gbà àwọn àyàfi tá a ní àyàfẹni tí ò lágbára àyàfi tá a ní àyàfi ọmọdé tí ò tí bàlágọ́ àwọn àyàfi ló wọ́n ọmọdé tí ò sí ìbàlágọ́ ọ̀hún ẹ̀ mọ̀ fi kọ́ wọ́n rántí gbà wá kéré jù báyìí ti pé báwọn bàbá ti kọ́ wa ó yàtọ̀ ti kọ́ àwọn ọmọ wọn àmọ́ bàbá náà gbé rẹ̀ àwọn bàbá a bá rẹ̀ ọgbọ́ ilá a bá bẹ̀rẹ̀ àkọ́kọ́ gbàdá lákọ̀ọ́kọ́ àgbà ní lógúrí wọ́n sọ fún wa pé náà ká tún gbà ní yẹn fi àyílá àtọ́wádìí kan lágún méjì bá àwọn abẹ́rẹ́ òye sínú lọ gbogbo àgbéwò ìdí àádọ́mọ tó mẹ́ta mẹ́rin lọ abájúwá tí o ní zúrì lẹ́nu táwọn bá ń tí o lálẹ́ táwọn á ń gbé á ààrẹ tàwọn dẹ́rọ kan ọjà àwọn náà ti gbàdá jù lórí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti gbà tọ̀ lánà ọkàn kọ̀nẹ́kì ẹ̀ mọ́ra ọba ti jọ́ ẹ̀ mọ́ra ọba yìí ó di odindinu wọn bá wá sí inú jọ́ kejì táwọn wájú wa ní tó àdúgbò ọmọdé wọn ẹyọ kan tó nígbà tó bá wá di pé à ń sọ ọdún báyìí nígbà ah, aláàjì ẹ̀yin ẹgbàwẹ́ táàsì ní ọ̀rẹ́ gba fifteen so ọ̀la fún olówó kéré ní èmi náà wá ti gba adigbogbo àdé ọlọ́wọ́ sàbùn wa ládàdé àmọ́ àgbàdájì àmọ́ àwọn sọ̀hábà tó wà lọ́la àlè yìí wọ́n láwọn ọ̀yà àwọn obìnrin tí wọ́n wọ́n ti lọ wá kíníkan bí àwọn bìbí bìbí oní tí wọ́n àwọn nǹkan ṣe ilé ọmọdé àwọn tọ́ yìí lórí ìṣúra wọn ni táwọn ọmọ bá ti ń gbà rẹ̀ kí ní òun ọmọ gbé láwọn ọmọ lọ́wọ́ níbi àwọn bá ti ń tẹ̀ẹ́ tẹ̀ẹ́ tẹ̀ẹ́ tẹ̀ẹ́ èyí ò sì bẹ̀rẹ̀ gidi ń pa wọn tó ti ṣeré lọ bá ti gbàgbà ah, ẹ máa ní ebi ti dé ó kàn tó gbé kí ní òfin ni ìwà ti ṣeré lọ ni ó ti gbàgbé ó ti lọ ìgbà tó bá ti pa ẹ lẹ́ẹ̀kẹta báyìí àsìkò sínú ti tó yóò ti sínú lọ. ọ̀gá iṣẹ́ olórí iṣẹ́ èyí tó pàtàkì jù nú iṣẹ́ oníkágbáwẹ̀ nínú Ramadan ẹni tí ó bá wá gbà á fàhúwa mahrum fàhúwa mahrum fàhúwa mahrum kó mọ̀ pọ́wù ti ṣe àlìjánà léwọ̀ fún ara wọn ọlọ́run wọ́n ti wá lọ́mọ náà lọ́mọ ti wá lọ́mọ náà kó ní kálukú wa ká wa sòótọ́ ọ̀rọ̀ láti ní ilẹ̀kùn àlìjánà abwabul khair àmọ́ ga gbogbo ẹ̀ òun náà ní ká gbà wẹ̀nú ẹ̀ ẹ̀ bóyá káwá gbàbẹ̀ wọlé lèmi gbogbo táwọn látàwọ̀ yìí pèyà mú lò ẹjá wa gbàbẹ̀ àwẹ̀ gbígbà wọlé láti padà máa wá já sínú àwọn sí olóore sí olóore sí olóore àmọ́ kí gbogbo wa máa lọ pèpéà tí àwọn kí mo wí lẹ́ẹ̀kan tábà ní máa pèpéà fún rọ̀mọ̀dọ́ọ̀nù kì í ṣe oúnjẹ wo lọ́ọ́ sílé o.

irú oúnjẹ wo lọ bí sínú kọ́ lọ bí gbàlada tọ́ sá sínú irú oúnjẹ wo lọ jẹ́ ń sáàrì kọ́ ni yóò attract ládá tọ́ jẹ́ sáàrì ah, nígbà anábí ó jẹ́ ẹ̀mọ́ júwe sáàrì tó lálùbáríkà jù fún wa anábí ni àtàmùr ní ìmàsàhúrò ní mu'min àtàmùr anábí ni ah sáàrì olùgbàgbọ́ òdodo tó dáa pọ̀ òní kó máa jẹ èso dàbídùn èso kí gbogbo dàbídùn táàmù dàbídùn ẹ̀ eh, òdèjì táàmù kọkàn wọn amú dàbí dùn sáàrì kan gbá tí ń sọ mélòó wọn ni à wẹ́n àjẹ́bí sọ ni wà máa ah, ibi máa pààyàn gángan náà ara tá à ń sọ wọn sọ ni pé ọ̀tá mọ̀ lọ tẹ̀ lọ nígbà náà ní tàbí dùn ló dáa pé ah bóun lèmi náà ṣe lè ṣera mi di kí n mọ jẹ dàbí dùn nìkan sáàrì lábẹ́ ẹ́kṣà ládà lọ́tún gbà mí wúyò torí pé kí ni ànábì ló rẹkọmẹ́ndì ẹ̀ ànábì ló júwe ẹ̀ ànábì ló sọ pé òun pàtàkì òun wá júwe ohun ànábì gbé tóbi ohun tá ànábì gbé ya ìwọ ọ̀rọ̀ gbé ọ̀rọ̀ ọ̀hún tóbi ọ̀rọ̀ ọ̀hún ga kí ni wọ́n mú ga ń tiẹ̀ ní tá ànábì wà á mú tóbi ìwọ máa tó ẹlòmíì tí ó bá jẹ sàárì tiẹ̀ bá yóò make sure pamọ́ làwọn jẹ tó bá tún wá jẹ àmàlà yóò tún wá pọ̀ fúra sọ́tọ̀ ṣe pé tó bá jẹ àmàlà ikùn ti lé ọ̀rẹ́dì o yóò tún wá mú fúra lè ẹ̀nà ìjànú wa ogun ẹ̀nà wa iná ti ṣe nígbà àgbẹ̀ ìdàkẹ́lẹ̀ ìgbà ìlú tí wọ́n bá nígbà dé yóò ti bí bàtí yẹn kan kéré nú ni sọ́ra àmàlà yóò mọ̀ ṣe tiẹ̀ lọ́tọ̀ fúra nù mọ̀ ṣùgbẹ́ fúra yẹn máa tún wá ó jẹ àmàlà yẹn kò ní ẹ̀ka àmàlà yẹn ti digest kí ló ń hara ilé mọ̀ sí kí ló ń hara ilé mọ̀ sí alálìjẹ́ náà alìjẹ́ náà ó kan oúnjẹ

ẹgbẹ́ mọ̀ pé oúnjẹ oúnjẹ àgbákò ní bẹ́ẹ̀ oúnjẹ ọgọ́rọ̀ àìsàn according to àwọn mẹ́sàn medical line ọgọ́rọ̀ àwọn àjàkálẹ̀ àrùn àwọn àrùn bẹ̀m̀bẹ̀ àwọn àrùn yẹ̀rì yẹ̀rì tó ń jà àwọn èèyàn yìí ọgọ́rọ̀ ẹ̀ níbi ń tà ń jẹ́ sẹ́nu wà nínú ẹ̀rọ tó ń jẹ òun náà ni wọ́n fẹ́ para rẹ̀ ẹ̀yìn ẹ̀rí pé láyé ní ìdìbò kan náà ti lára ẹ̀mọ́ jẹ mọ́ èyí ẹ̀mọ́ jẹ kí ní kan máa ń náà ti ṣe kí ní kan èyí ẹ̀mọ́ jẹ kí ní kan máa ń náà ti ṣe kí ọdún wa sọ wá da látàgbẹ́ àwọn oúnjẹ táwọn bàbá wa wá ń jẹ lánàá ta kọ̀ndẹ́nù kó là ń rẹkọmẹ́ndì fúnra wa o ẹ má jẹ́ ń tàn yín pọ́ọ̀tù àwọn ìyá wa tó ń lò lánàá pọ́ọ̀tù alámọ̀ tó máa ń jẹ látara mọ̀ ìkókò ìsásùn tó máa ń jẹ àṣẹjẹ́ fúnra wọn tẹ́ láwọn kókó làwọn ìyá wa fi máa ń ṣe bẹ̀ lánàá òun làá fi máa ń ṣe lódú làá fi máa ń ṣe omi ọbẹ̀ lágbàáyé nìsín òun gbogbo pọ́ọ̀tù jẹ́ yìí ṣe jẹ́ design ńkọ́ wọ́n ní àwọn kẹ́míkà kan tó ti ń bẹ́ mi kìíní kan tí wọ́n dàkún bá ti ti ń bó sára kìíní kan yóò tún mọ fàìsàn kan ló ń jẹ kí lẹ ṣe ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ẹ̀ bá sára kò bá kí lẹ ṣe ti ẹ àwọn oúnjẹ tí wọ́n pack àwọn afẹ́ ìmọ́tòlù mọ́ àwọn oúnjẹ tó yẹ pé pack food àwọn tó fi sínú agolo àbí tó fi sínú kìíní kan tata àmọ́ ń jẹ yẹn òun ló kọ́ sí káńsà òun wa e irú oúnjẹ olùwọ́ tó wà lọ́fẹ́ mọ́ ìmúra bọ́ sí mọ́ dàmú ara rẹ̀ ní oúnjẹ ọlọ́rẹ́ wọn jẹ́ sàárì lọ́rọ̀ oúnjẹ tí oúnjẹ náà tún ní yóò fa ìtàn in fact nínú ìlànà táwọn onímọ̀ ìlera bí máa ń tọ́jú ara wọn nínú àìsàn nísìn ìlànà òwòsàn kan bẹ wọ́n pè ní àsọ́wò tí bí wọ́n ní ọgbà rẹ̀ níbọ̀ kìí sàwẹ̀ tó fi gbàládá sọ́rí nǹkan àwẹ̀ wọn bẹ́ fi wọ́ sàn nínú àìsàn wọn láìsàn sí ọ wọ́n wá ní táwọn obì tírìtì rẹ ní àwẹ̀ tẹ́wà mọ́ bá àwẹ̀ àwẹ̀ ọ̀ nífẹ̀ẹ́ nù rẹ wọ́n ní nítorí tàà bá ń jẹun bí àwọn oúnjẹ kan bẹ tó mọ́ ń lẹ̀ máwọn ibìkan ní àpò ìkẹwàá pé àwọn oúnjẹ tá jẹun nísìnyí tó bàjẹ́ náà yóò ti lẹ̀ mọ́bì kan èyí tó lẹ̀ mọ́bì kan tọba tó wá jẹ̀ ní ìmọ̀ tó pé èyí tó wà ń bẹ̀ kèkó mẹ́ ọdún ti jẹ̀mí mọ́ ọláwọ̀ yíò ní ó wà á jẹun papọ̀ yóò wà bí àìsàn tọ́bájú wá fẹ́ wú ọ̀sán ó wà ní ọmọ jẹun sọ́dà yóò máa lọ di yóò máa bá gbẹ̀ jáde ọkàn máa mú omi nìkan àtọ́ omi omi ó máa máa flush gbogbo body gbogbo immune system rẹ omi ni ó flush gbogbo inú àyẹ̀dọ̀ ẹ̀fún rẹ yóò fọ gbogbo ẹ̀ dànù wọ́n lè yọ ti bẹ́ẹ̀ fúnṣù kan Sheikhuna al-Allama al-Mujaddid al-Muhaddith Muhammad Nasiruddin Al-Albani alayhi rahmatullah àwọn ọlọ́mọ ń sọ ní mo là ń lọ bó là ń bọ̀ ní pé mẹ́jọ jẹ́ kí lọ fẹ́ jẹun yóò mọ pàtàkì sí ọ oúnjẹ oúnjẹ oúnjẹ abẹ́jẹun pàá oúnjẹ oúnjẹ ó rọ̀ ọ̀pọ̀ tó jẹ lọ fi yíwù ilé ẹ̀sẹ̀ gbẹ kan iṣẹ́ àjẹ́ náà ó pọ̀ lọ́wọ́ náà àmọ́ kí la pè lọ́gàá wọn asọ́wọ́ fi kagbára ẹ̀yà wa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ wọn pé kí là ń pè ní ààwẹ̀ gbígbà kí ni jẹ́ bẹ́ẹ̀ nínú èdè Lárúbáwá yazol increase value nínú èdè Lárúbáwá ìta ń pè ní ààwẹ̀ oní asọ́wò àṣíyá ààwẹ̀ ní jẹ́bẹ̀ ìtumọ̀ sọ́wọ́ sí ní pé alìmìsáà عن أي شيء كان الإمساك عن أي شيء كان ó ní kákára rókù níbi anything lárúbáwá nù tọ́ba ń sèyàn tó lọ́wọ́ tó kára ró ọ̀sẹ̀ sọ́wọ́ nù sẹ́gbẹ́ àmọ́ ti rà nílẹ̀kọ̀ọ́ tàbí gbogbo satori àjọ sunday níjọ abá a ni ti mọ́ kí láti hùn àti sọ́ọ̀mù ni wọ́n ti wa àti satori ati sunday mọ́ nígbà tó ní ilé nàzọ́tò lérò àhàmáàlì sọ́wọ́mán fàlẹ́n òkàlì màlìyàwòmà ẹ̀ẹ́sìyà ó lè mi ti jẹ́jẹ́ tí mo fẹ́ gba sọ́wọ́mù fọlọ́ sọ́wọ́mù kí ló gbà fàlẹ́n òkàlì màlìyàwòmà ẹ̀ẹ́sìyà ó ní irun mà nẹ́bí adamu dá èmi bá sọ̀rọ̀ lẹ́nu àtàwẹ̀ tó gba àwẹ̀ tó gbà ń dọ́nà sọ́wọ́mù tó gbà ń dọ́nà ó ní sọ́wọ́mù mọ́sẹ̀kíní sọ̀rọ̀ èdè nù àmọ́ nínú ṣẹ̀ríà nínú òfin ọlọ́run kí ni jáwẹ̀ ó ní huwal imsaku an jami'il muftirat min tulu'il fajr as-sadiq ila ghurub ash-shams ìjọ ń pè ní àwẹ̀ nínú ṣẹ̀ríà ó ní al-imsak ó ní káwà káraró kàdàràdó an jami'il muftirat kúrò níbi gbogbo tí ó bá ba ìkára oró ta ní ọkára oró jẹ́ min tulu'il fajr láti ìgbà tí alùfàjàrí ma bá ló wà bá tó nílẹ̀ di ìgbà tí ó rùn ó fi wọ̀ máa lè yà pẹ̀lú pé àníyàn rẹ̀ gbọ́dọ̀ wá jẹ́ pé ìkára rẹ̀ yìí o nítorí ta torí ti ọlọ́ kí lọ sí kára lé lórí tí ó mọ̀ jẹ́ pọ̀ gbà rẹ̀ alákìlú ọ̀ní jẹ́ aṣúrú ọ̀ní mu alwikọ́ ọ̀ní kí nǹkan bọnú nǹkan ìyàwó rẹ̀ ó di mélòó ọdún mẹ́ta wàlìṣìnáàbò àǹkọ́wò zúrí àwùṣàhádà ti zúrí ọ̀rọ̀kọ́rọ̀ òsì ní máa tẹnu rẹ̀ jáde yìí ọ̀rọ̀ èké kò ní tẹnu rẹ̀ jáde ẹ̀rí èké kò ní tẹnu rẹ̀ jáde ìdáǹkì láwọn ẹ̀rí kò yẹ kí èyí tó wá pàtàkì jù mẹ́lẹ̀ àwọn mẹ́ta àkọ́ dáadáa kọ́ alákìlú ọjẹun aṣọ́rù ọmú kò bá jẹ́ bí ẹnu rẹ̀ iná ló gbà kò bá sì gbàbòmí ìwọ́nú ara rẹ̀ àwọn bí kí n sọ níbẹ̀ torí pé ó lè gbàbòmí ara rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta alùkà ọ gbọ́dọ̀ ní nǹkan pọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ gbogbo dáwà kalẹ̀ mintulu alifajiri sadiq láti gbà tí alifajari òdòdó lóní méjì ni alifajari kan bẹ òun wá tàn wá ní ẹ̀yà ti bá alifajari lọ yóò wá wọ́ ọkùn padà ìgbà ohun èyàn sì rí àní mú àní súnmọ́yàwó àní sọ̀rọ̀ èké àní wọ èké ilá gúrú bìṣà tí ń tọ́rọ obì wọ̀ kí lóòrùn díìskì rọ́bọ́rọ́bọ́rùn ni tó bá ti wọ̀ ìṣirò tító kìí ṣe kílẹ̀ dúdú tí rọ́bọ́rọ́bọ́rùn ní bá ilé ti wọ̀ ni náà tẹ́yìnbó ti rí rọ́bọ́rọ́bọ́ yìí tí bóòrùn ti ìsinú jẹ́ kíni ìsinú tító náà ẹ̀yìn tán pè ní àwẹ̀ rí báwẹ̀ sì ṣe gbọdọ̀ wà rí ọ̀nà tó sì gbọdọ̀ wà wà rí máa lè yà gbogbo káraró ìgbọdọ̀ wá jẹ́ pà níyàn pa fi ń sin náà torí pé ní àpẹ́ ń gbà mí ẹlòmí ó kàn jí látàárọ̀ ó kàn rí pé abẹ́ agunmọ́kànlá agunmẹ́jì lára ah, á kó làbí ìtì jẹ́ kẹ́kẹ́ látàárọ̀ bí ìtì mú kẹ́kẹ́ látàárọ̀ ní tó ṣeun tí ò bá bà níyàn tọ́ lọ́rùn sí gbogbo aládá ó kàn òkàn jẹun náà ní wù ọ́ ni èyí tá à ń pè ní àwẹ̀ yìí nínú ìṣẹ̀lẹ̀ ẹ̀wà rí àwẹ̀ gbígbà pàtàkì jùlọ nínú oṣù Ramadan ká gbàwẹ̀ bá tí ó ra sọ níwọ̀n báyìí Al-Qur'an ó là á má lẹ́kọ̀ọ́ alágbádá fún wa hadith anabiwa muhammad ó làmàlẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún wa àwọn onímọ̀ wa ní islam wọ́n wá tún panupọ̀ lé lórí pé nínú tó jọ́ra yẹn lé wa lórí olùkágbà inú suratul baqara àyà 183 olúwa ní yá ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum olúwarẹ̀yìn tẹ nígbàgbọ́ lódodo kútìbà alaykumus siyam ó láàṣẹ lọ́rọ̀ yẹn lé lórí pé kẹ́ẹ̀ máa gbà rẹ̀ kama kútìbà ala alladhina min qablikum ẹgẹ́ bá a ti kọ́ lórí àwọn ẹ̀tọ́ síwájú la'allakum tattaqun ẹ̀ páyọ̀ náà látara rẹ̀ ààwẹ̀ ni inú al-Qur'an inú suratul Baqara náà àwọn 85 olúwa ní shahru ramadana alladhi unzila fihi al-Qur'anu hudan lin-nasi wa bayyinatin minal huda وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم الوالي شهر رمضان أسو رمضان الذي أنزل فيه القرآن قلوا ستسطاس القرآن كالي هدى للناس كما جيما نفوي وبينات قطوة جيما جالا ييمنا من الهدى والفرقان kó tún wá máa jẹ́ ń dá máa ṣòpin láàrin lọ́wọ́ àti olówó olúwa wá ní faman shahida minkumu ash-shahra falyasum ẹnikẹ́ni tó sù yìí bá wá bá láyé ẹnikẹ́ni tó lu ayé ní ìké rọ̀mọ̀dọ́ọ̀lù bá láyé falyasum olúwa ní tó gbàwẹ̀ ẹ̀ láfi ní ọ̀gá tẹ́ olóore téèyàn máa ń ṣe nínú oṣù rọ̀mọ̀dọ́ọ̀lù oníkíni ọ̀làwẹ̀ sẹ́ni gbogbo yókù tá ń kà látàárọ̀ secondary ni wọ́n ẹ à ń náwó nínú ọ̀dọ́ secondary ni à ń ṣe kí nínú ọgbẹ́ à ń kàlù kùránì secondary ni à ń ṣe gbogbo yókù secondary ni à ń kírun aṣáámú secondary ni gbogbo ẹ̀ láǹbọ̀ wá sàlàyé ah ó yẹ pọ̀nù ọmọdọ́nù oníkálukú mọ́ ṣe léwọ̀ fún ara rẹ̀ ní ohun ọ̀gá oríire òun aláwẹ̀ ọ̀gá oríire oníkíní òun láwẹ̀ àwọn bá yà lùkùrá ní ìwà pọ̀ lórí ẹnu èèyàn ọmọ ìyá mi ló ṣùlá àkíyèsí tá a wá kọ́kọ́ pera wa léwèé ká tó wá máa wọnú àwọn ìdájọ́ tá a fẹ́ mọ ṣàlàyé òní pé àwọn tí olóore yìí ẹwájú àmọ́ lọ prepare prepare yourself kémi náà prepare ara mi àjọ wọn mọ̀ pé nìdí àwẹ̀ lọ gbá gbogbo wọn àyú ẹ̀kọ́ kálukú ìdèmọ́ lọ múra kalẹ̀ bí àwẹ̀

ẹnu tí rọmọdọ́nù bá lọ́kọ́ padà mọ́ sẹ́ padà náà ni gbèsè ń bẹ lọ́rùn rẹ náà ni ẹ̀rọ kan sẹ́ padà tí rọmọdọ́nù bá lọ́tọ́ náà ni ẹ̀ ọ́n fi gbèsè yí gbèsè ìwọ́ iṣẹ́ ra rẹ nù. so máa ní yóò jẹ́ sí ìgbẹ́ ní tí ò jẹ́ gbà lọ́dún yìí pé torí pé mo jẹ gbèsè àwẹ̀ lọ́dún tó lọ à ṣé gbèsè àmọ́ kú gbèsè ni. àmọ́ àsìkò ló wà nílẹ̀ yìí máa wà á rìn wálé mọ̀ tètè máa gbà á báyìí ọlọ́run mọ́tà sí lọ́rùn bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa ẹlòmíọ́ máa bẹ táwọn ẹ̀ bá ti ń bọ̀ báyìí ó ní ọ̀ká àwọn kíní kan lè máa bẹ tó fẹ́ dí òun lọ́wọ́ ètí máa palẹ̀ máa ra rẹ̀ ìwọ́n tó wọn kí iṣẹ́ tó ń ṣe bí aṣẹ́ tí máa ń lágbára ni tó ọ̀fẹ́ iṣẹ́ nú àwẹ̀ à ń pariwo báyìí àwọn iṣẹ́ tó ọba ń ṣe ìtìmọ̀ ṣégbù àwọn tí ń bì kan máa ṣégbù ẹ̀ àwọn tí ń bì kan yóò lẹ́ pé táwọ̀ ẹ̀ bá dé kò ní jẹ́ pé iṣẹ́ kan tí mo lọ ṣe ló wá dà ká mọ́ tara wa àwọn èèyàn máa ń tara wọn gan bá ti ń pariwo inú ìfì ẹlòmí ò ní à ah, ìwà ní iṣẹ́ lẹ́bọ̀dìdì wà ní iṣẹ́ bọ́dìdì oṣù kan ìyẹn dákùn iṣẹ́ tọ́ sí bọ́dìdì oṣù mọ́kànlá tọ́ mékì ẹ̀ àbí ọ̀n sí bọ́dìdì oṣù mọ́kànlá ọ̀ sí kíni àwa ní ọ̀pọ̀ oṣù kan lẹ̀ ọwá ń parí orí bàtà ní ọ̀fìlẹ̀ ayé rẹ̀ kalẹ̀ oṣù kan láti ní ọ̀fìlẹ̀ yìí oore tó sú ọ̀tọ́ mékìlá ní ọwá ṣe o alẹ́ àpọ̀ bá ti jáde sẹ́nà rọ̀mọ̀dọ́nù ó ti sú ọ̀pọ̀ gbàlada bọ́ nísìn ọbẹ̀ lọ iṣẹ́ ọgbàṣẹ́ kan ọlọ́sọ́fíìsì ọlọ́kọ́mpìnì ọlọ́ṣọ́bù rẹ kò sú ọ̀fún ọpọ̀ jèrè tó fi roboro aṣọ ọdún fáwọn ọmọge kò sú ọ̀ sọ́gbà tí ó wá sú ọ̀yẹ́ kí wọ́n lọ́wọ́ dára ilá mú ọjọ́ láti jẹ́ ọlọ́run àti ṣàwálì tó lọ

àmì tàwa ń ṣe yóò rán àti kó ní kálukú sì mọ bára rẹ̀ sọ̀rọ̀ oríire pọ̀ lọ́rọ̀ mọ́tọ́ ìyẹn tí wọ́n máa ń pìpì àkàlẹ̀ fún láti rúùsì sọrí wọ́n tó ọ̀bá wa lè pìpì àkàlẹ̀ fún odidi oṣù kan dákùnjẹ́ mọ́ bẹ̀ ọ́ láti ṣe èmi mo bẹ̀ ọ́ ni o bí abí áńtà last ten days of Ramadan èèyàn ò gbọ́dọ̀ jẹ́ kó gbọ́ ọmọ yàn lọ́wọ́ last word. last ten days of Ramadan sọ yìí wọ́n bá ní pé ṣe ọ̀ ti ṣe ara rẹ̀ pé a ṣe kọ́mpìnì àbí ẹ dákun mẹ́wọ̀ ẹ dákun ká ní ṣe kọ́mpìnì kan lọ ṣe àbí ṣe ọ́fíìsì kan lọ ṣe líìbù lẹ́yìn wa máa ń gbà tètè máa lọ wọ́ọ̀kì líìbù tiẹ̀ kó fọ́ọ̀lù sí last ten days hmm. orú ẹ̀yọ̀ kan náà ló wà ní last ten days yẹn máa prepare fún láti sùn orú ẹ̀yọ̀ kan kan wà nínú last ten days orí ẹrú aláìlátọ̀lọ̀ kọ́dé khayrun min alf shahr subhanallah subhanallah ọlọ́run last ten days owó ọkàn yẹn ó lóore ju one thousand months lọ àwọn ní calculation àwọn ní ṣà ìyá ìgbà tí wọ́n ṣe ṣà wọ́n ní àmàmà kankan bíi eighty three years and four months ṣe á mọ̀ tó wọ́n rẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ká ní lójoojúmọ́ ayé tiẹ̀ ọmọ ń ka péèjì kan ní Al-Qur'an lójoojúmọ́ ayé ọ ní ọwá ń ka ní lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ kódà bí a lóru lóru lóru lóru ọwá kàá for complete a year ọkà for another complete a year ọkà for another third year ọkà for another fourth year ọwá ń ka ọ̀nkà ọtí wá ń ka lùkùránì péjì kọ̀ọ̀kan péjì kọ̀ọ̀kan ọtí ń kà á bọ̀ létí àwa ṣí eighty three years and four months tó ti ń ka lùkùránì wọ̀ eighty three years and four months yẹn gbogbo wa tó fi kò fọ́ọ̀lù sóòrùn látùlù kọ́ nínú ó wá di òru lẹ́yìn látùlù kọ́ nínú ọwá lọ ṣe kò ń bẹ̀rẹ̀ ọwá ka just one page one page tó máa ń kà ní ẹ̀yọkọ̀kan ẹ̀yọkọ̀kan fún eighty three years and four months ẹ̀ máa yẹ péjì tó jẹ́ ọlọ́run ló mọ̀ yóò máa ṣe ìṣọ́wò yóò tó lágbára ọlọ́run ló tó jẹ́ because page kan in a month is thirty pages ayé ẹ̀kọ́ ni ẹwàwọ̀ ilé yẹ́ 350 something ló máa jẹ́ lóṣòdó ọ̀rùn àbí page tó díkà wá sí ilé ẹ̀fún 83 years and 4 months ẹwàdúrú page yẹn tó rí page yẹn yọ kan tó bá lọ fọ́ọ̀lù sórùlé látòlù kọ́dírì ó lóore jẹni tó ti ń kábọ̀ for over 83 years and 4 months lọ dákùnṣẹ́ rẹ̀ ẹlẹ̀ mú èèyàn kan wá tó lè fọwọ́ sọ̀yà pé ah òun kí àlùkùránì just one one bed lójoojúmọ́ fún 83 years and 4 months tí ó dẹ̀ járí ṣó wà àlọ́sán káfáfíà lórí inú gíní kò jà sí ọjọ́ járí ọwọ́ lóòwú ẹyọ kan yẹn tó bá ilé kanú ẹ̀ ládátọ̀ gbàmù kò ẹ́ lásọwọ́ káwá lówó náà lọ́mọ ná kí ẹ̀kan mọ́ ná 1000 1000 lójúmọ́ 1000 1000 1000 1000 1000 ó wà mọ́ ná 1000 1000 1000 83 years and 4 months ẹnìkan wá lọ sí sàárà náà pẹ̀lú bóyá ìṣẹ́jú sàárà wọn tàbí ẹ̀yẹ fún ìdílé ìtàn fọ́ọ̀mọ́ ẹnìkan wá mú one thousand naira yẹn ó wá lọ gbèsè sàárà ní òru lẹ́yìn láti olùkọ́bì sàárà rẹ̀ yẹn ló oore jẹni tó ṣe one thousand fún ìdílé ìtàn fọ́ọ̀mọ́ ti lọ. wo pọ́dẹ tẹ lọ pìpì ààrẹ ìgé ìgbà sẹ́yìn ìṣòfò wọn lọ. mọ pìpì àfúnátì wo ọ tó bá ṣe ní owó kọ̀tọ̀ ti pín tọ́kí rẹ̀ bí kalẹ̀ pé owó ilé ìfẹ́ náà nínú ọ̀dọ́ ọmọ fáwọn èèyàn máa fún èèyàn ló jẹ máa ṣe sàárà àti sọ́dá pọ̀ tún lọ ní lọ́tọ̀ pé last ten days oòrò orú rẹ̀ ó fẹ́ máa fún èèyàn lówó òru dáa wí kì í sọ̀rọ̀ lójú òru nìkan sọrí ìdí ní ti máa gbé ìbàdí tó báyìí tó rù bí àti wọ́n abájú kí ìṣá ìtàn báyìí pẹ̀lú àti ìfọ́nì ìdìbẹ̀rẹ̀ náà tó bá lè ṣe oúnjẹ kọ́ tí ma ní ṣéjì kan lọ́wọ́ ẹni tó bùn 100 naira ó ní 500 naira ó ní 200 kúrà kọ́ bá pẹ̀jú 500 lọ ọ̀fíìn ní márùn-ún ọdún naira lásán tàbíkọ̀ ọ̀gbẹ́ mọ́tàlájì àdúgbò yìí gbogbo alalẹ́ àǹsálámọ̀ báyìí ọ̀sáàrí kóló ní mẹ́wọ̀n kọ máa ju àwọn èèyàn tí ẹ̀ dúró sínú kóló ilé yìí ilé ẹ̀ ìjúwó sí àyíwọ̀ ẹ̀yìn bàbá yìí ẹwọ́n dúró sí ó jẹ́ láti mọ́ ẹ̀kọ́ mọ́tàlájì ṣùgbọ́n wá bọ́ sí kóló mọ́tàlájì kọ máa ju 100 naira 100 naira 100 naira síbẹ̀ lálẹ́

karambani kan náà bẹ̀rẹ̀ kúrò ìdìbò náà yáyẹ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lójú wọn ti wàhálà lórí december thirty first karambani ó wàhálà rẹ̀ kò sì ní dààmú lórí ilé látòlù kọ́ nílé gbogbo àwọn yóò yá táwọn òwà kéwú táwọn òmọ yìí ilẹ̀ látòlù kọ́ nílé ibi ó darí wọn sínú nígbà ọrọ̀ ojú ọ̀rẹ́ lọ́gbìn ìlànà ìyá mọ́ ní nǹkan ni ọ̀kọ́ wọn ẹ wá ń tẹ̀ wọ́n tó ní owó tẹ́yìn rẹ̀ gbà yóò nítorí ìdẹ́mọ̀ tàbí fọ́ọ̀sì àti ẹ̀mọ̀ bóyá kò fẹ́ rí òun pa àmì ọ̀pá màálù torí lẹ́dàdùn kọ́dìrì kọ́mọ̀ dúpẹ́ à ẹ̀yà ẹ̀yà gbogbo láṣẹ ní ìdájú àwa ẹjá wà mọ́sálásí kámọ̀ yẹn náfílà lálálẹ́ yóò wá yẹn náfílà láti december 15 december 15 yóò wá hàn sí december 31 ọ̀sì bẹ̀rù ọlọ́run ọ̀sì bẹ̀rù alìkìyàmọ́ má torí tó fẹ́ jẹ má torí tó fẹ́ jẹ má torí tó fẹ́ dá tó rántí ọjọ́ tí wọ́n gbé ọ̀dìjẹ tí wọ́n bí wọn nìkan nù sáré

tán bá gbá pòwé dé dá padà àpòwé kọ́ lọ́rọ̀ Isi lòkọ́ sílé àpòwé kọ́ iṣẹ́ lọ ṣe yẹn ló pàtàkì lọ yàn ni alùkùránì lọ kà ni sàárà lọ ṣe ni iṣẹ́ olóore wo lọ ṣe ìdún pàtàkì nínú òru bọ́ọ̀bá tí ní bọ́ọ̀bá gbé alẹ́ kí ogun yóò máa jẹ́ méjì kítàráwì ìwọ́n

wá tí wọ́n àmọ́sáájú láì lókọ̀ máa ha fáwọn èèyàn kọ̀ọ̀kan èèyàn kọ̀ọ̀kan èèyàn kọ̀ọ̀kan ó lè wá ọmọ kéwú máa ha fún wọn ó lè ájò ọmọ kéwú ha fún wọn láwọn tó mọ̀ pé yóò sá sí wọn láǹfààní ìjàmùrà rọmọdọ́nù kó ire tó pọ̀ wá àpèjúwe kan wá ń bẹ̀rẹ̀ ta mọ́ sábà fún rọmọdọ́nù yà ní Ramadan ó dàbí ilé ńlá kan oṣù rọmọdọ́nù ó dàbí kí láti ilé hẹ́rìmọ̀ ilé òun kàwà ní ṣe yálà yá abdallá máa bí tààl hey fàdì fàdì ó yà lọ́dún gómìnà ilé mi ṣe káàkiri rẹ̀ ìwé ọgbọ́ àti wọ́n ṣeré pa rọmọdán là ní bọ̀n wọ́ ọ̀rọ̀nù kí wọ́n náà ti bọ́dún kékeré mọ́ náà abáwí ọ̀há rọmọdún mẹ́rin yọ wọ́n náà máa ronú kí lọ káàdẹ̀ ní gọ́ọ́rí gbọ́ ní pé ọ́ ní ká mọ́ kékòrò á nílò ọ̀dọ́ ọ̀dọ́ àmọ́ kòrò á nìka ọwá ń ṣe ríkà sí ya jama'ata al-muslimin ilé ńláńlá yìí tó wá tóbi gan-an yìí àwa sọ fún wa pé lágbájá ọmọ lágbájá o abẹ́ fún ọ láǹfààní kọ́ wọnú léyìí ọ́ sì wà ń bẹ̀ ó yìí àwọn nǹkan tí ń bẹnu lé yìí o àmọ́ gbogbo tó bá lè kónú ẹ̀ máa kó kọ́ sí máa kó lọ tẹ̀ náà gbogbo tó bá lè kónú ẹ̀ máa ṣe kíni máa kó kọ́ sí máa kó lọ tẹ̀ náà inú ní àwọn wí àwọn oríṣiríṣi yàrá yàrá hẹ́rìmọ̀ hẹ́rìmọ̀ yàrá jẹ́ǹjẹ̀jẹ̀ǹjà oní bẹnu lé náà inú léhùn bí yàbá sínú ibìkan náà àwọn gold raw gold tí wọ́n ti ìdí dára kankan ó kúnnú ẹ̀ bákan onídìílé yàrá lẹ́kẹ̀ẹ́jì silva okúnú ẹ̀ bákán yàrá lẹ́kẹ̀ẹ́ta owó wo ló lágbára jù láyé lẹ́yìn owó àwọn ará kuwait kí ni dirham kan náà ń bẹ àbí dinar ah, dirham dirham wọ̀n yíò tó wáyé oná kó bẹ̀ àwọn ará kuwait bí olówó tó sì wọ́n jù lágbàáyé ọdún kó mẹ́ pounds táwọn ará uk mọ́ ná oná tó kú bìkan pátá millions of pounds ọdún débìkan dollars billions of dollars wọ́n wá kó wọ́n kó real gbogbo ti lágbára ọ̀ríkà àti ìdàpọ̀ 1000 Nàìjíríà ó kàn gbó kọ lórí lásán ni kò múlò kankan sọ́ọ̀rí wọ́n bá rí ẹ̀kan ló fẹ́ bú ọ ní 1000 pounds ẹ̀kan ló fẹ́ bú ọ ní 1000 dollars ẹ̀kan ló fẹ́ bú ọ ní 1000 naira máa mú 1000 naira ohun kọmá ní àti 1000 náà gbogbo ẹ̀ ọ́ sọrí one thousand pounds ìjọ bá rà ó ṣe é ṣe kọ nílẹ̀ aflọ sí ra kóra ó tún jáyẹ pẹ̀lú orí ẹ̀ ọ lè máa tó blọọkù yìí ọdún lè máa nílé kan èyí ò ní jáde so àwọn wà wà wà wà wà wà gold diamond gbogbo ẹ̀ nínú yàrá kọ̀ọ̀kan yàrá kọ̀ọ̀kan yàrá ojúlé kọ̀ọ̀kan ó fi ọdún pé wọ́n tún àwọn yàrá kan tún wá wà àwọn document àwọn fáìlì gan náà kó síbẹ̀ tọ́bá kọkàn sáìn ẹ̀ tọ́bá ilé sáìn ẹ̀ wọ́n ní ìwọ́n ní the next president of America inú yóò ti dùn pàrọ̀ àwọn ìmí tọ́bá ti sáìn ẹ̀ you are the next president of ẹlòmí olùbẹ̀jẹ̀ president of Russia àti àwọn àti Ukraine <laughs> àdébí yóò kún so ìwọ́n ní the next ọba of Saudi Arabia ọ̀ lè jẹ́ yóò náà tó rọ̀ sínú alùsọ̀rọ̀ so wọ́n á dáàbò gbẹ̀síbẹ̀ àpèjúwe láti o kódà kan ní wà the next president of Nigeria òsìkú onú ọ̀nà yíò àwọn document bẹ àwọn míì bẹ tó bá ti jẹ́ ìwọ ni wà di chief clinical clinical of eh, àwọn ilépo ní Nigeria ìdíjẹ́ àwọn ó ní àwọn kan tó orúkọ wọn lágbára báyìí tán àwọn tó ló àwọn chevron nǹkan kan báwọn oríṣiríṣi wá gbogbo wọn ìwọ ni clinical of clinical ìwọ ni clinical àwọn document oríṣiríṣi ìmí ń bẹ àwọn yàrá kan tó wá ti wọ báyìí àwọn Rolls Royce àbíjú àwọn mọ́tò tó wọ́n jù láyé wọn ọ̀nà báyìí lè ti gbá báyìí lásán ọtí wà ìtajú kò máa gba every latest car tó jẹ́ Rolls Royce òun náà mọ̀ gbé fún ọlọ́dọọdún tó báyìí lè kọ̀ọ̀kan sáì lásán lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ bí àwọn ní BMW náà sọpẹ́ any latest car àwọn wọ́n máa gbá àwọn mọ́tò tó wọ́n ti fi lọ́ra kìíní kan billion kìíní kan million bí àwọn mọ́tò ti wà nù àwọn afọgbọ̀ ẹ̀jọ́ àwọn yàrá táwa wí yìí o ò ní access láti wọ bẹ̀ fódìdí oṣù kan àbí ká nílé yìí yá ilé ẹ̀gbọ́n bí ó wà lórí fifty acres of land òun gbogbo àwọn tí ó dáwọ́ ìwà ọ̀bẹ̀ àwọn àti ọba sì ti wọ ọbẹ̀ ó láǹfààní kó gbé tírélà wọbẹ̀ tó bá wù ọ́ ọ lè gbé bọ́ọ̀sì wọbẹ̀ tó bá wù ọ́ ọ lè gbé lọ sí bọ́ọ̀sì bọ́ọ̀sì wọbẹ̀ tó bá tó bá ti wù ọ́ tó bá ti gbé nǹkan wọbẹ̀ èyí tó bá ti wù ọ́ ni ọmọ kó jáde ẹ̀dá kọjọ máa irú ilé ta bá rí tó rí báyìí ta wá gbọ́ pé mọ̀lẹ́bí wa fẹ́ wọ bẹ̀ ẹ̀ eh, a ṣe family meeting lórí àbá ní family meeting a pè sáàrin ni wá ràúgbù àdúgbẹ́bọ́ lọ́rùn eh, kí ẹ ló dé ọlọ́run mọ́ta kọ ìrìn ẹ̀ka jẹ́ àkójọ orí ìrìn ó pé ràúgbù pàtàkì bá ń bẹ lórí ìdẹ́jẹ́ mọ̀ káyèdè ya mọ́ tá a ṣe sí kásùmọ̀ àfọ́ òun dúkìá kọ́ bá fi dúkìá lé e. kí ló fà á gbogbo mọ̀lẹ́bí ó ti fọkàn balẹ̀ pé oríire àwọn ó ṣe kí ni òde ẹ̀dá kò mú wá fẹ́ béèrè béèrè kan irú ẹni tó bẹ́ lọ àyè báyìí níbi tó wó ń bẹ tí dọ́là ń bẹ tí gbogbo ẹ̀ ń bẹ ìjó lè jẹ́ pé fábílì bìtì ni àbí bìtì ni òun àtìyàwó àtọmọ àbí ìjọkó tí wọ́n ṣe tó lè jẹ́ pé mọ̀ràn tí wọ́n máa dá ní pé tọ̀ lílọ lọ́nà yóò onílòtù kan lọ́lọ́ lóòmẹ̀ kí lọ́mọ wá jẹ ẹ̀dá sí àmọ̀ràn kí ni ó jẹ mẹ́

ṣe ẹ̀fẹ́rù ẹni tó ń lọ́rù bẹ̀rún pápá jẹ fún ọ̀nà pé lọ́sílọ́sí bọ́sí ni ó kó lọ akúmọ̀ fún ọ̀nà pé kìníkan ni ó kó lọ akúmọ̀ fún ọ̀nà pé kìníkan ni ó kó lọ ẹlòmí ò tún wá pẹ́jọ kó pé ọ̀gbẹ́ni wá mọ́kún kankan lọ àwọn owó kan bẹ mọ́ta jẹ́ ti ọ̀rẹ́ mọ́ kó mọ́tò bá wúwo ní mọ́tò ìwọ láti kó gbogbo òdù sí mẹ́mẹ́ ẹlòmí ò ní irọ́ sílvà ni ọmọ kó bọ̀ ẹlòmí ò ní irọ́ diamond ni ọmọ kó sílvà ò sí ẹ̀wúlò mọ́lá ilé diamond ni ọmọ kó bọ̀ ẹnìkan ní irọ́ òwútọ̀ bá rọ́pọ̀ sílítì àti wọlé tí ṣòro àwọn pounds yẹn wọn ni sáà wọ́n one thousand pounds ni ọmọ mú o ó ní tó wọ́ tí ó ẹlòmí ò ní wòó mọ́ dá wọn lóhùn sọ́dá àwọn document kan sáìdì kò ti president of America in the next ten years ìwọ̀n lọ ma rú kú ọkàn máa kó wọn nígbìrì ẹlòmí kàn jẹ́ president of Nigeria fún twenty years wọ́n lọ sáìdì ẹ̀ kálukú ó máa mú mọ́ràn wá ẹ̀dá kù ìjọ wa dá kí ló ẹni wá wọrú lébẹ̀ fún dídí oṣù kan kó wá jáde ẹ̀rùn pé àwọn àbúrò bàbá rẹ̀ ìyá bàbá rẹ̀ kìí gan ẹni tí ò dí ìralẹ̀ yóò mọ̀ lọ́nà ìdán tàlẹ̀ kódà kò ní nálẹ̀ sí gbogbo onú gbòṣù mọ́ wáyà yìí wọn yóò chevron kìí gan àwọn tó mọ̀ lọ́rẹ̀ nálẹ̀ jẹ́ sí wọn ẹlòmí ìjẹ́ kí ní mọ̀lẹ́bí rẹ̀ tí máa ń kọ́ ilọ́wọ́ yóò ti mọ̀ lọ pín kápẹ́ntà bí ẹwà ìrúlẹ́bẹ́ kan rúùfù ẹwọ mi ò lo sílẹ̀tì omi ò dẹ̀ lo alumíníọ̀ tí ó gbìyànjú káàkiri ẹ̀ gerard mo fẹ́ lo gerard láìsẹ̀sì báwo ìlú kéré jùlọ ooo wọ́n tó bá gbé ẹ̀jẹ̀ láìsẹ̀sì bó yóò kàn máa wà bọ́tò ní láìsẹ̀sì kéré yóò ti máa ronú gbogbo kí lọ́wọ́ fi máa gbádùn ayé ẹ̀rọ àwọn kí ló mọ̀lẹ́bí yóò wá jáde kẹwàá ní kí ló mú bọ̀ kó wá ní infact ah mo rí kìnìyàn lóòótọ́ infact mo rí kìnìyàn lóòótọ́ infact mo ráwọn ọdọ́kùnrin jẹ but unfortunately unfortunately and unfortunately mo kàn jáde but unfortunately mi ò rí ọkàn mú jáde ah kẹwàá pé

ìwọ oníkí pèpè ara rẹ àlùjánnà nígbò rẹ ìwọ tó ní ìgbésọ pèpè ara rẹ àlùjánnà nígbò rẹ ọlọ́mọdé àtiwájú máa lẹ́ náà iṣẹ́ olóore tábì àlùjánnà wọ ọlọ́mọdé àfún wa ṣe o iṣẹ́ olóore tábì àlùjánnà wọ ọlọ́mọdé àṣẹ lọ́nà fún wa o àwọn abẹ̀sìn jẹ́ ee ọlọ́dàkùnbá wa rọ̀ wọ́n lọ́kàn o wọ́n ti ń lé nílé ka pé ojú yóò rí nǹkan rọmọdọ́nà ọdún ní ọlọ́mọdé àbáwá rọ̀ wọ́n lẹ́mìí o àwọn wúwú atẹ́gùn kan tó fẹ́ sí wọn lẹ́nu mẹ́ta yìí kó tó di pé àtúngbọ́ pọ́n dé padà ọlọ́run bá wa yóò rọ̀ wọn lọ́kàn o yóò rọ̀ wọn lẹ́mìí olúwa ò bá bára ya ni pé láàlá àwọn fẹ́ wá dàrú náà ni ó kó àtẹ́gbára tábì fẹ́ sí wọn ọlọ́mọdé àfáwà náà àlékún ìmọ̀ àlékún òye àlékún àlàyé táàfi lè máa já ilé rọ wọn ọlọ́mọdé fún àwa náà o àmọ́ ìta fẹ́ ní إسير لادا أبدو المنه وكرمه وعيده وفضله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء àádùn ìyà nílé ìlú àwọn tàbá ní ìbéèrè ká tó mọ́ wá lọ ní ọ̀la insha Allah ó yẹ ká tẹ̀síwájú orí àlàyé yìí àmá ṣálkọ̀ wa lọ́la kò ní lè wáyé ní àárọ̀ ọ̀la sunday ààrẹ lè ṣe àlàyé gba ìrọ̀mọ́ kí sì ló fà ní pé àwọn ẹ̀rọ tí wọ́n wáyé lébi àwọn lectures tá a máa lọ ìkan tó wá wáyé bẹ́ẹ̀ lọ́la àwọn lecture mi nílò kan kò ní gbára wọn kódà ìkan agomẹ́wàá àárọ̀ náà ni ìkan lọ́nà lẹ́kí ọ̀sápá ló ń lọ nàní ìkan lọ́nà ọ̀jọ̀gbọ́ tẹ̀lé pé ìka sọ́ọ̀lì màdínà sí ìtọ́tọ́rọ́ fún ìmàdínà sí ọ̀nà ní bí ẹ̀jọ́ ra wọn tọ̀ bó láti wá kó gbogbo ẹ̀jọ́ ọlọ́mọta sára hàn lọ́wọ́ ìdí nù la gbọ́ àrò pé ká dádòkò tọ̀ lágbó alẹ́ tètè kó jáná láàárọ̀ so gbogbo bẹ́ẹ̀ aṣáájú ká dọ́dọ̀ nìkan tó kókun àtàgbára ọlọ́mọta mọ̀ fún ọ ìjọba ni lójú ọjọ́ wọ ìgbéraga àwọn aláwa tó bá ìdàgbà báyìí ọlọ́mọdé ṣàdánwò fún wa gbogbo ẹ̀ ọlọ́mọdé àdójẹ́ torí tọ́lọ́ náà láti mọ̀ sí ọ̀la àrùn ìdínú kò ní síjòkó ní ọ̀la àmọ́ pé ìdínlá tó bá ti ní ìjọ mẹ́jọ àmọ́ tẹ̀síwájú lórí àwọn àlàyé yìí bí rọmọdọ́ọ̀nù bá ti wá ń kú sáà àwọn àgbẹ̀ síjòkó ojoojúmọ́ kí rọmọdọ́ọ̀nù ti dé alálẹ́ làwọn máa ń ṣe yóò tẹ́lẹ̀ ìkọ̀ọ́ àmọ́ nísìnyí ìdájú ìdájú làágbà sí àti mọ́ndé eh, mi àti tíìzì mi àmọ́ yóò di tí ramadan ló bá ti ń kó bí ọjọ́ nílùú kan àádọ́nà ọ̀kọ́lọ́ mọ́tà sí ìfọ̀n ọ̀sálì dàkùn ọ̀sálì màálà ìgbàlóṣọ́lùkà muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik àwọn tábà náà Ah, kásàlàyé nípa fìdíà eh, gbogbo ibi tí ọ̀rọ̀ padà alhamdulillah sọ́lá sọ́lá sọ́lá yorùbá gbogbo ibi tí àlàyé padà bọ̀ wá náà nù alfìdíà ìpìlẹ̀ rẹ̀ náà ní fúlùwá sọ́kún aná al-Qur'an ní pé wàhálà lẹ́bí ìmọ̀lẹ́ òtò ikú náà fìdíà tó ń tọ́ àmì sùkúrù olùwà àwọn ẹni tí aga agbára àbí agara bá dáwọn láti gbà àwọn olúwa ní ká máa ṣe fídíà fídíà yẹn ti ní pé kán bọ́ ẹni tí ò ní kán bọ́ ẹni tí ò ní a máa sọ pé kán bọ́ aláwẹ̀ kán bọ́ kí ni ẹni tí ò ní torí bíbọ́ ẹni tí ò ní ó lè má jẹ́ ni ó gbàwẹ̀ bíbọ́ ẹni tí ò ní ó lè má fọ́ọ̀lù tíjọ́ àwẹ̀ ó wọ́n tó ẹka kíyèsí nìyẹn èyí ò ní nípa fídíà tó ń tààmù skin ká bọ́ ẹni tí ò ní kí láti bọ́ ẹni tí ò ní ó lè jẹ oúnjẹ tútù ó sì lè jẹ oúnjẹ sísè oúnjẹ tútù yẹn kò gbọdọ̀ dín ní múdù kan according to ọ̀rọ̀ bá mi tó kọ́ àwọn méjì ní múdù méjì ọ̀rọ̀ pọ̀ ní orí ààrẹ so ó ṣàgbọdọ̀ jẹ wájú pé ìtàlẹ́sẹ̀ ó gbọdọ̀ jẹ oúnjẹ tí aláìní ó jẹ tí ó ṣe kí ni tí ó yòó ìyún bẹ́ẹ̀ táàbà wa ṣe sí bíà àwọn kan tí ó fà á òun lẹni tí ò lè gbà àwẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ti débi pé kò lè gbà àwẹ̀ ẹni àrú ẹni wo àkọ́kọ́ ẹni tó ti darúgbó ó darúgbó débi pé kò lè gbà àwẹ̀ mọ́ tó bá darúgbó tí ń gbàwẹ̀ kan tó ń parọ́ fún àwọn ìyá wa tó ń pè láwẹ̀ arúgbó wọ́n ń parọ́ fáwọn ìyá wa ní o wọ́n ti ń fi ìyà jẹ àwọn arúgbó ni torí mọ̀ tọ́lọ́wọ́ ọ̀nà wọn lẹ́bí ní wọ́n gbà lọ́rọ́jà tó bá ilé gbà rọ́jà bù ó gbọ́dọ̀ gbà rọ̀mọ́tọ́ ó tún wà sí kó lè gbà lọ́rọ́ àmọ́ bí yẹn bá darúgbó débi pé kò lè gbà wẹ̀ mọ́ ẹ̀fẹ́ páyà ní tó kó mọ́ gbà fídí àdéhùn ṣe ìran àkọ́kọ́ rẹ̀ pé ẹni tí ó stroke ẹgbẹ́ àlérò pé ẹ̀rọ ń wò àfẹ́tọ́nà bá ó sàn ó wá ti wá àfẹ́tì ẹ̀ níbi pé ẹni ó ti wọ́ gbogbo ẹ̀ ti wọ́ kò kò sí bó ṣe lè gbà wẹ̀ ara agbára kò sí má tọ̀ irú ẹni yìí wà á lẹ́lẹ́bí iná ìdíkó náà wú fìdí àtún tọ̀ àwọn mùsùlùmí àbó ní àìsàn ọkàn àbáìsàn liver àbáìsàn kidney àwọn oríṣiríṣi àwọn àìsàn tó lágbára báwọn tó yẹ pé ẹni bá ti ní ọ̀gọ̀rọ̀ wa gan ti máa ń rò pé tó ilá ẹ̀yẹ̀ṣà ọ̀la so irú àwọn àìsàn báyìí ẹni bá ní kí ni yóò ṣe kí ni àjọ ní fàámùsíkì tọ̀ ẹ àwọn ni aláboyún àti ẹni tí ń tọ́ ọmọ lọ́wọ́ aláboyún àtẹni tí ń tọ́mọ lọ́wọ́ àwọn onímọ̀ ẹnu wọn ò kò lórí ipò wo la fẹ́ gbé wọn sí ara wọn tí wọ́n ní ká gbé wọn sípò ẹni tí ò ní ẹni tí kò ní gbà mọ́ pé torí ìdídá ìgbé wọn sípò bẹ́ẹ̀ ni pé tó bá lóyún lọ́dún lónìí tí oyún òjò lè gbà ọ̀ tó bá dọdún tí ń bọ̀ yóò máa tọmọ lọ́wọ́ ìyóò náà tún lè jó gbà rẹ̀ ìta tó ti pé tí mi ò bá tún dé ó yẹ kó ń ti lóyún mi nígbà obìnrin tí ò bá ti sí ìgbẹ̀kan tó di lọ́wọ́ kó máa lóyún kó máa bímọ náà ni ọlọ́mọdé àwọn àti rọrùn bá obìnrin wa ẹ̀ẹ̀ta ní mú wa ká máa lóyún kó máa bímọ a bá lóyún lọ́dún nìkan bímọ lọ́dún tí ń bọ̀ ẹ̀ẹ̀ta ní náà ta máa tọmọ lọ́dún nìkan tó lóyún ìdí ń bọ̀ ẹ̀ẹ̀ta ní <laughs> so enter expect ìwọ tó ọmọ tó ọmọ bí mọ ọdí láàrẹ ọlọ́jà mọ bí dìgá mọ ìwọ tó ọ̀fíwọ yíò náà ọlọ́run yóò bí sí láìpẹ́ ẹ̀sà níbù bọ́ọ̀ sí bẹ́ kó doyún yóò doyún láìpẹ́ yìí ẹ̀sà níbù ọlọ́jà mọ bí sí láìpẹ́ yìí ẹ̀ẹ́ta wá ìṣẹ́ ìṣẹ́ tó bá ń bí sí tán rẹ̀ sí ó lè fa kí ọmọ lè gbà àwẹ̀ tó bá fa kó mọ́ lè gbà àwẹ̀ ṣe ká wá gbóhùn náà sípò wàhálà lẹ́bí iná ètò ẹ̀kọ́ rẹ̀ tí a gbéjípọ̀ ẹni tí ò ní kápá rẹ̀ ibi táwọn àtẹnu àfọ́ òtí wá kó àwọn mìíràn jẹ́ gílà ìnípa ìkápá sí ẹ̀ olóyún and so what ẹ̀ olóyún kí wá ní ẹ̀ kò bá lóyún kò ṣe dẹ́kàn aláàrẹ̀ tó lóyún èmi sì ti rẹ̀ ní olóyún oṣù mẹ́sàn-án tí ó pé ó ń bẹ nú àwẹ̀ báyìí ibẹ̀ lọ́mọ ìkànnù ìsáwí yóò ṣe generalize o ẹlòmí ń bẹ oyún oṣù kan lásán ó lé gbígbà rẹ̀ àwọn obìnrin tó wáyàtọ̀ obìnrin míì tó bá ṣẹ̀ṣẹ̀ lóyún ní kò lè gbà rẹ̀ tó yìnyẹn bá ti ń débì kan ó lè gbà rẹ̀ tó tọ̀ sí pé obìnrin ò á gbọ́dọ̀ kan fún wọn ní ìdájọ́ kan náà pé ìwọ́n ló bá ti lóyún wọ́n gbà rẹ̀ ìpìlẹ̀ gan ẹni bá lóyún kó gbà rẹ̀ tágbára rẹ̀ ò bá wá ká kó fi àwẹ́lẹ̀ tọ́ ó wá fẹ́ fàwẹ́lẹ̀ kí ni yóò wá ṣe ibi ẹnu òtí wá kóòlù ìyún lọ́rọ́ wá ń di tágbára rẹ̀ ò bá ká ṣe kó ṣe fídíà àmọ́ àápadà tó bá kéwú débẹ̀ inṣàlá fídíà yìí ìyẹn wá lè mọ́ sí lójoojúmọ́ nú àwẹ̀ agbàwẹ̀ lẹ́nu wọ́n ti sínú níjọ́ sí èmi ó sì gbóúnjẹ aláìní òfòlóúnjẹ aláwẹ̀ ni ó bọ́ bá ìyẹn sì lè ṣe pé kó máa kájọ kán gbàwẹ̀ ọjọ́ mẹ́wàá kó sì wá aláìmẹ́wàá kó sì bọ́ wọn ní ẹ̀ẹ̀kan náà ó gbàwẹ̀ mẹ́wàá tiẹ̀ náà nù èèyàn sì lè ṣe é pé tán gba àwẹ̀ oṣù kan tán ó di Ramadan wọ́n sì mọ̀ pé mélòó ni ni ó yóò sì díjọ ti fún wọn ní oúnjẹ ẹ̀dàkùn tó bá bọ́ àwọn èèyàn níjọ ọdún ṣé àwọn aláwẹ̀ ló tẹ̀wé kò sáwẹ̀ mọ́ láti ní fídíyà tó ń tọ́ ámù mìskínì làlùkùrá níbi kò ní tọ́ ámù sọ ìní tó aláìní ni anásù lè má lè jẹba ọ̀tàrà anígbà anásù dàgbà tó dàgbà tó dògbò tí ò lè gbà wọn ó máa ń kó àwọn aláìní jọ fún ọgbọ̀n ọgbọ̀n ọmọdọ́nù kan ó sì ọjọ́ tó dáwọ́ àwọn àdájọ́ mi tó wá sọmọ tó bí àdúṣà fúnmọ́ á padà tó máa ń gbọ́ nígbà táwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ti máa tẹ̀sí wọn máa wà gbogbo bẹ̀rẹ̀ láti lóko lé fi èdè nílá ọba. ìgbọ́. sáyé àti Tinubu. pé kí ti ń bọ́ wọn ní fídíà oúnjẹ ìjòkó kan ni oúnjẹ fi hàn láti ní pé kìí ṣe ẹbọ aláwẹ̀ ẹbọ fi hàn aláìwẹ̀ ṣùgbọ́n báyìí pé ìsinú lọ́bọ̀ ìsinú náà ká ní sáàlì lọ́bọ̀ kí ni yóò náà sáàlì náà ṣùgbọ́n bá ti di méjì náà kí ni láàdáadáa tẹ́lá ara fíkì táwọn èèyàn wá lónìí ọlọ́run bá aṣọ àwọn bàbá alẹ́sọ̀rọ̀ lónìí ẹ̀ẹ́dì pé táwọn èèyàn mọ́ sáré ní ìtọ́ inú àwọ̀ ayé ẹ̀kọ́ nígbà ṣe ìtọ́ bá wọn ká lè kó láàdá ẹni tó gba àwẹ̀ ìsàárì náà yẹ́ lè mọ́ dáná sàárì náà máa wùn ọba ládá ń bí kó jẹ náà ló fi jẹ sàárì àmọ́ kò tó ládá oúnjẹ tọ́bíṣẹ́gínì tọ́bíṣẹ́gínì torí ẹ́ pé àwọn láwọn àgbà kan báyìí àwọn tí níwò kan sí mọ́ ọgbọ̀ ìyàn rẹ̀ ọbẹ̀ rẹ̀ níta

Eh, eh. English Quran English Quran ní ọlá inú Ramadan ní tí ó náà tí yóò gbà tí yóò gbà ládá àkàní eh, bá ọ̀rọ̀ jẹ́nu ó ní English Quran èyí ó gbà ládá kó náà dáhùn ọ̀rọ̀ Ọlọ́run irú ládá gba. ládájẹ́ ní ké kùránì ò gbá ẹni fi english kùránì ká onílẹ́gbẹ́ nígbàgbẹ́ torí pé tẹ́ lórí hara fi harafi bó jẹ́ kí ni túmọ̀ hara fi hun àwọn afáfá yìí lọ mọ́ra wọn ni alphabet àbí hara ni word tó láti wà so ìyẹn ló padà wà fáàbí míyà kan lórí ẹ̀ náà àmọ́ ara kò lè hà lórí sárígbónà kan náà láti ìjìmá ní alhamdu ládàá mẹ́wàá ti pé káláwọn tó tún sí alphabet alhamdu ládàá fífì ló dúró báwọn ó yẹ báyìí nìkan bẹ́ẹ̀ ní bá ń ké lárúbáwó gbà nù ìwọ́n tó wá bí english kan bẹ́ẹ̀ wá kan pé in the name of allah ẹ̀hẹ́n gbà náà wà <laughs> So in the name of allah ọkàn sá gbàládà pé èyí táwọn èèyàn kan bí bíjì ti nǹkan mí ìwọ́ bíjì ti ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀la wa. ọ̀sẹ̀ tó ẹni ó fún ẹ̀kírísẹ̀n tí ò ṣe ẹ̀kírísẹ̀n wọn gbà wọ́n fún ní ìfọ̀nàwé àṣùgbà tó náà máa gbàlaga. wọ́n ní kírísẹ̀n ń gbà wẹ̀ èèyàn wá gbọ́ pé téèyàn bá ń bú àwọn aláwẹ̀ pé yóò wọ́n gbalaga ń bí ládàá wọn ọ̀ màá tó kírísẹ̀n kò ní gbalaga wọ̀ nígbà nítorí pé olúwaríyá ayyuhallazina kutiba alaykumus siyam sọ àwọn olùgbàgbọ́ òdodo ló pèsè tòtò wáyé fún kristẹni lóúnjẹ ọ̀pọ̀ lóúnjẹ lọ́tọ̀ tọ́gbà ládàá pọ̀ fún ní oúnjẹ àmọ́ ládàá pọ̀ fẹ́ kó ládàá bí àwẹ̀ rẹ̀ àwẹ̀ tí ò ní àṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé kò tí ì ní ìmọ̀ ọlọ́wà náà sójú tọ́wà wọ́n ní will a get more reward for making food iftar or sahur than reading Quran and doing other ibadah ìbéèrè yìí wà sensitive náà tí ó lè kí a gbọ́ àgbọ́lé very good question àwọn ìyàwó wa ọlọ́ba san wọ́n lẹ́sàn lórí wọ́n dààmú gbọ́nà ọmọ ń dààmú gbọ́nà ọmọdán nítorí tí wá ìwọ́n mú ẹnìkan rò pé alukur'ani là ń yìí àwọn gbogbo ẹ̀ yìí pa ramadan tí obìnrin lè wá fi alukur'ani ilẹ̀ nu ramadan kó lè mójútó Eh, kó fi sọ́rì iná dídá lẹ̀ mo lè mójú tó alukur'an jẹ́ tí ó tó bá yẹ kó iná yẹn náà ló ń dá báwo ló náà yíyá ní wẹ́ẹ̀ san alukur'an ọlọ́run bá subhanahu wa ta'ala kì í ṣe ọba alábòsí tóbìnrin bá jẹ́ tó ṣe pé ọ̀nì normal day àsìkò yẹn kùránì náà ló fi máa kà tí ò bá dára kùránì náà ló fi máa kà tí ò bá dára tí àsìkò náà bá dé yóò gbà láàdá lórí mo dáná fọ́kọ̀ yóò tún wá ní láàdá lórí intention pé tí ò bá jẹ́ náà tí mò ń dá yìí ní ṣe gẹ́gẹ́ ìgbàlá torí pé iná tó ń dá fún ìtẹ̀láṣẹ ọkọ ni ó sọ pé ó fi àlùkùránì kíké ilẹ̀ náà torí àṣẹ àṣẹ ọkọ yẹn náà ta ló fi tẹ̀lé Allah so ọlọ́run náà ló fi tẹ̀lé so àṣẹ ọlọ́run náà ni méjèèjì ọlọ́run Allah subhanahu wa ta'ala kò ní dìnnà ìrobìnrin bẹ́ẹ̀ ní ìwọ ọláwàá ọ́nà ẹ̀dàkùn ẹni tí ń wẹ jẹ́nàbà tí ọwọ́ rẹ̀ fèsì kan aláwúrà òkè áwúrà rẹ̀ ṣé ṣé ṣé ni ó tún àlò aláṣẹ́lẹ̀ àbí ni ó tún jẹ́nàbà wọ̀ àbí yóò tún jẹ́nàbà wọ̀ sá sáwárìkọ̀ أوكي كنت في الحلقة سأتصل بكم لاحقا káyì a mo ti gbàgbé kwẹ́sàn question tán wọn ayíwá ẹni tí ó wẹ jẹ́nàbà owo rẹ̀ kan nǹkan ọmọkùnrin rẹ̀ wọ́n ní ṣe àbóbìnrin náà wọ́n ẹ̀rọ nìkan ìwò rẹ̀ ṣe se tún tun wẹ̀ àbíbò kò ní ìdí ó tún jẹ́nàbà wẹ̀ jẹ́nàbà rẹ̀ ti ń wẹ̀ jẹ́nàbà ka njẹ́ ó bà jẹ́nàbà jẹ́ ẹni tó bá tún jẹ́nàbà mi so ọ̀nwẹ̀ jẹ́nàbà lọ́wọ́ nínú àwọn tíra nínú kí ó dáwọn afáwà kọ́ wa ní o wọn kọ́ wa ní muftilatul so ọwá ṣe nǹkan tí èèyàn máa ń bá so òyẹ́bọ̀ kan àdákàrí èèyàn something like that àlùwàlátọ̀ ṣe nínú jẹ́nàbà olóṣèkí ni òun ló bàjẹ́ later èèyàn tún àlùwàlá mi fi gbogbo ìwà létà yóò tún àlùwàlá mi fi àlùwàlá nìkan then ìgbọ́wọ́ kan ìhòhò tàbá ń wẹ̀ àlàyé pọ̀ eré mahallu khilaf al-fiqh ẹnu àwọn oníṣẹ́ tí wò kò ní lórí bá ti ráwọn tí wọ́n ní gbọ́wọ́ bá ti kàn àlùwàlá bàjẹ́ ó sì mú hadith wa anábọ̀ sallallahu alaihi wa ó ní àlàáyínú màmá sàbákàrọ̀hù fọ́lẹ̀tọ̀wọ̀dá ó ní ẹni tó bá tọ́wọ̀ lẹ́bá ilé kan àsátàrí rẹ̀ ó yá lọ́dún ṣe àlùwàlá àtìráwọ̀ tí wọ́n ní àwọn náà sọ mùtìlákà nígbè yẹn kan àsátàrí kò bàlù alájẹ́ àwọn náà mọ́ hadith wa pọ́pù nìkan wọ́n bá Muhammad sallallahu alaihi wasallam ìgbèrè àná jílọ́ nífi tọ́wọ́ other parts of your body tẹ̀rọ̀gẹ́sì mo sàrọ̀ láti jùlọ ọwọ́ ọ̀bẹ kan itan tí ó bá lọ alájẹ́ kò bá jẹ́ àbí bìrìtìfà itan mi kan àzákàrí tí ó bá jẹ́ kò bá jẹ́ bìrìtìfà ọwọ́ wa kan àzákàrí ẹ na bọ́dì jọ ń kan ara wọn àwọn míì náà dúró lórí di ọ̀rọ̀ wa pẹ̀lú ó gbèrò adùn ó gbèrò kí ni adùn wọn ló ti ba adùn alájẹ àmọ́ ká lọ́wọ́ rẹ̀ kàn kàn lásán ó kàn kàn áfọ̀ àlè ó kàn kàn just ó kàn wọ ẹ̀wọ́ kàn ṣèṣì kàn tí yóò jẹ́ kó gbèrò adùn pẹ̀lú yóò kó ba adùn alájẹ ọlọ́wọ́. ok ìyàwó bí àyàwó wà nàìjíríà àbí àyàwó wà ní ìlú mi ìbí àwà UK ọkọ wà ní nàìjíríà ìyàwó wa lè gbà wẹ́bi tó wà ọkọ rẹ̀ wá ń bá ṣe fídíà ní nàìjíríà a lè bá ṣúná ìyàwó mi náà bá ní àgbà ní nílùú òyìnbó wà ní wà láǹfààní àti ìgbà àwẹ̀ ìmí ti ń bẹ ní nàìjíríà ó ti ọkọ àwẹ̀ mélòó lọ jẹ́ ọlọ́rẹ̀ mẹ́ta láti mọ̀ bá ṣe ní nàìjíríà eléyìí kò sí ìtọ́tọ́ gbogbo ọmọ wa

bí aago mọ́kànlá alẹ́ ló fi rọ́dọ̀ àwọn bàbá aláṣẹ́wò láti bí ọ̀sẹ̀ jẹ̀dá àwọn ní àwọn wa mo travel lọ́nà mo lọ travel jẹ̀dá náà pọ̀ bí eight and nine láàárọ̀ ǹjẹ́ àwọn ti pé dá àwọn àtiwájú náà tó bá wọn wọn bá ní ah eleven làwọn ti wá àwọn ti wọn bá mi sàwádà kan wọn gbọ́ ẹ̀rọ bá bẹ lọ́wọ́ ọlọ́run gbọ́dọ̀ sí ìpàdé ayé lẹ́wọ́ àpòrí ah, kí ló dé ah, àwọn òdí kásùbà yìí ti kí <laughs> àwọn òdí kí àṣùwà àwẹ́tọ̀ ẹ̀yìn ló kásùbà tí ń tọ́lọ́gbọ́gbà ti ẹ̀pàdé ayé lẹ́wọ́ ìṣàlá alákùnlé hàn àwa mọ́ ní tó jìnà báyìí àwọn malaysia ọmọ yàrá kan bẹ́ẹ̀ afá àti dé Nàìjíríà àti àgbúrò wọn mọ́sáàdì àwọn ará ti bí wọ́n kan <laughs> so àwa sí bẹ láàrin àwa àti wọ́n bẹ̀ tó 24 hours gan ti n'i 12 hours ti n'i kódà kí ní ẹ̀rọ padà máa ń débi oṣù tẹ́bí pé níjọ́ tẹ́yìn lẹ́rọ tó fẹ́ǹsọ ọdún àwọn ilé ìdímọ̀ oṣù lùwọ̀n àwọn fẹ́ gbàwẹ̀ ní ọjọ́ náà ṣòkílẹ̀ yẹn máa ṣe ìlú tá a bá wà láwọn akóló bọ̀ tó bá yẹ pàwẹ̀ wá wá dín kọ́ àwọn ẹwọ gbọdọ̀ dín tó bá dín ajẹ́pà máa san àwẹ̀ padà yìí tó wà máa ń lágbára sí káwẹ̀ fẹ́ lé ṣe pé ìlú tí wọ́n ti bọ̀ yìí bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn òró ṣùgbọ́n àyẹ̀wò àbẹ̀rẹ̀ ìwà tí wọ́n máa délu wọn àwẹ̀ tiẹ̀ ti pé tẹ́ẹ̀tì lẹ́nu àwẹ̀ tí wọ́n ṣẹ̀ di twenty eight automatically wọ́n á ìgbẹ́rẹ̀ kan sí àbọ̀ ìgbẹ́rẹ̀ kan sí agbẹ̀rẹ̀ ọ̀kan sí náà kí wọ́n náà máa gba àwẹ̀ 31 abàdà gbóò láti ṣe nílùú rẹ̀ sínú rẹ̀ tó máa dá nǹkan rẹ̀ fáìl inú ìlú tó wà ní àwẹ̀ ìlú gbọ́dọ̀ sí kíni ògbọ́dọ̀ ní àwọn mí ní irọ́ ọ̀tún gbọ́dọ̀ sínú náà ọ̀yá ìlànìyàn náà fìlà àwọn kíní wá lòpọ̀ mọ́ra tó gba àwọn mọ̀sá ìlú yìí insha Allah àti ń bọ̀ wá bí gbogbo ẹ̀ náà lábàá tí ó dé insha Allah ọlọ́mọṣà fún ọlọ́mọṣà. àwọn táwọn ohun bíi ìtẹ̀síyẹ̀ bàbá àwọn tí mi gbọ́. aláwọn tó ń wo tẹ̀fsìrì ní online àwọn ará online ní ẹni táwọn náà gbà láadá tí àwọn ẹni tó ń jòkó ní tẹ̀fsìrì ń gbà àwọn jòkó ẹ̀yìn gẹ́lẹ́ jòkó yìí ṣẹ̀gbọ́n àwọn kan online àwọn tí wò wá báyìí àwọn ìmúra àwọn ẹ̀bí wọn rọra ẹ̀wẹ́ pọ̀dọ̀ àtàwà yà yìí lọ́lọ́ nípa náà sẹ́wọ̀n náà máa gbalada àkọ́kọ́ ládá wọ́n ti ẹ̀pọ̀ mẹ́ wọ́n gbalada pé wọ́n ń wù àbí tani ẹ̀bá ti dá wọ́n tún wá gbalada pé dátà can someone suffering from migraines do fidya anytime he or she or she is suffering from migraines okay ẹni tí máa gbé ń dà láàmú torí wọ́n sábà fọ́ pèsè bí ẹni bẹ́ẹ̀ lè fi ṣọmọlúmọ́ ṣe fi bí àlá máa gbé ìyàn orí fífọ́ ṣèwédẹ́ nìyẹn tó bá ti tààdì tó bá lóògùn sí ó láìpẹ́ ìgbó lọ́lẹ̀ ìyẹn ò sí nínú àwọn àìsàn tá à lérò pé ìyẹn lè bọ́ mẹ́ àbí kò lẹ́yìn àìsàn tó lágbára gan tí ìyẹn ò lè gbà wọ̀ pẹ̀lú so níjọ́ tó bá ti wá fẹ́ lágbára fún yóò fáwọn ẹlẹ́jọ́ náà á bẹ̀ padà mọ́ sán padà ní ẹ̀yìn Ramadan eléyìí àlàyé tí ó lékè tó ṣe kú jẹjẹ ọ̀làwọ̀ náà. ok ẹnìkan ní Malaysia has seven hours different from Nigeria Okay, ajẹ́pẹ́ kò tó mo ṣe lónìí alhamdulilayi fàtọ̀. kí ló dé. Ah, ah. òun ni pé nípa títí láàrin lọ́kọ̀ọ́lá àbúyá ìyàwó fẹ́ sí ọkọ rẹ̀ ló lẹ́tọ̀ọ́ láti fi ìyàwó tó fẹ́ fún ọkọ. ok àbí ò lẹ́tọ̀ọ́. ok àbí gbogbo àwọn jẹ́ bí ilẹ̀ bí ọkọ. ok ok ọlọ́run á fún alágbọ̀yọ̀ ọ̀rọ̀ rẹ̀ ìbéèrè ni pé àwọn ìbéèrè wọn máa ń wá lọ́dọọdún ìbéèrè wọn sì máa ń pa ìmílẹ̀ ilẹ̀ Yorùbá la ti ń béèrè rú ẹ̀ wọ́n ní ẹni tí kò tí ìso ìdí obìnrin tó lè máa dáná sàárì iná sàárì jáde tó báwọn iná sàárì ó ìṣe ni èyàn jẹ sàárì ọ̀tọ̀ ní ládàá rẹ̀ èyàn gbáwẹ̀ kí ni yóò náà ọ̀tọ̀ ní ládàá rẹ̀ náà ó kódà ó yẹ kó ń jẹ sàárì àti sínú là ń bèèrè ìgbà táwí ò tí ìdé kí ló lé dání tó òṣò yìí fún dáná fún ẹ oúnjẹ jùlọ ló ń jẹ oúnjẹ kí làbújọ bọ oúnjẹ jùlọ nìna obìnrin àti ní ẹ̀tọ́ kankan sí lẹ́nu pàkan sọ̀rọ̀ i love you i love you too i want to marry you i want to marry you too iye òbí ìsọwádìí adìdẹ́lẹ́tọ̀ ara wa tí ó tẹ́ mo tó bóbìnrin sọ̀rọ̀ ti pé ìwọ̀ alágbájá mo nífẹ̀ẹ́ ọ̀rẹ́ rẹ̀ ok ẹ̀lọ́fẹ́ ok náà fẹ́ fẹ́ àwọn afẹ́ra wa adẹ̀jọ́ ń sọ pàdé fẹ́ àkànjọ lágbìmẹ́ntì afẹ́fẹ́ra wa ni mi ò tí ìlera ìtì lórí ẹ̀hún ò tí ìlera ìtì lórí tèmi náà ó ní láti ṣe ọbẹ̀ wá fún mi pé ní mo tó ń pa mí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èyí ò dẹ̀ni láti ní ìdẹ̀ni láti fún wọn náà lówó oúnjẹ torí ò tí ìdẹ́lẹ̀tọ́ ìgbà tó tó máa ń di ẹ̀tọ́ olè ìgbà tá a bá tó lọ gba àṣẹ lọ́dọ̀ àwọn àwọn òbí ẹ̀ pé ah, ẹ̀yìn òbí o a ah, ọmọ yín mo pàdé ṣáájúmọ́ mo fẹ́ fẹ́ àmìnáyọ̀ dáa mo pàdé àdúgbà mo pàdé bíbà mo fẹ́ fẹ́ ìmìnáyọ̀ mo pàdé maria mo fẹ́ fẹ́ ìmìnáyọ̀ mo pàdé afsọ mo fẹ́ fẹ́ mo pàdé mìíràn sọ́fẹ̀dà ìgbà ẹ̀rọ tó bẹ̀rẹ̀ náà àwọn oúnjẹ sàárì oúnjẹ sínú oúnjẹ kíníkẹ̀ẹ́ ìdọ́gbọ́n ṣe jù náà ni tẹ́ wá rí o káfíìmọ̀ sọ o ìyẹn ó wàá mọ gba ẹ̀ṣẹ̀ pé wọ́n dáná jù náà fún un oúnjẹ oúnjẹ ìsìnà tó bá gba àwẹ̀ rẹ̀ bọ́lọ̀ tí yóò gbà ládáwẹ̀ lọ́tọ̀ yóò bẹ̀ṣẹ̀ oúnjẹ ìsìnà lọ́tọ̀ yọ́rọ̀ mi yóò bẹ̀ṣẹ̀ kójú oúnjẹ ìsìnà lọ́tọ̀ ní yóò ìdí rẹ̀ wọ́n ń rẹ̀ ń kún ẹ̀ṣẹ̀ o kódà àti nǹkan ká pípọ̀ àwọn rí lásán jìnnà ni ẹjọ́ dáwà nínú ilé jìnnà kó jìnnà gbogbo tẹ̀sí àgbákò jìnnà kan ní kí nǹkan wọ inú nǹkan so irú àwọn ìgbésí ayé báyìí yorùbá ilẹ̀ yorùbá yìí láti ní ọmọ tá a bá fẹ́ fẹ́ ká lọ sí àwọn òbí ẹ̀ ká gbà yọ̀ǹda ó parí then ẹ afẹ́fẹ́yàwó torí ipá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ èèyàn kan wà wàhálà fúnra rẹ̀ nínú bẹ́ẹ̀ ní máa advice àwọn èèyàn tó wà wọn kò fẹ́ ṣe ákúrú nìkan yìí kéte ṣé kí rọ̀mùdọ́nù tó dé tẹ́lí ta máa ń tara wa pé ẹ kẹ́lẹ́ máa ríbi dáná fúnra wọn náà wẹ̀ kẹ́lẹ́ kó bá lè dáná sínú àti náà sáré ibú ẹ wá sáré lọ sí ákúrú nìkan ẹ̀ ń fà wọn sórí ewu ni o torí tó bá dọ̀sán rọ̀mọ̀dánà ee eh, a lè má lè mójú kú o ìgbà ní àwọn afá tó wá pé àwọn afá sọ pé yàn lè èèyàn gbọ́dọ̀ kí nǹkan bọ́ ní nǹkan ni èyí ò ní wọ́n láwọn ń ṣe tí wọ́n fi padà kí nǹkan bọ́ inú nǹkan ọlọ́mọdé àṣàgbákò

ó dára kàfàrà mi o àbàtí ó débẹ̀ so tètè ṣe ásùlù nìka ìrẹ rọmọdọ́nù kóṣù kan so ẹ ti wẹ jẹnẹbà wẹ jẹnẹbà jẹnẹbà kó ti sun rọmọdọ́nù tó dé so yóò lè jẹ láǹfààní àti mọ fira yín lẹ tí rọmọdọ́nù bá dé ọlọ́mọdọ́ àfọwọ́n àgbọ̀n yọrọ ọlọ́wà kí lọ lẹ́kẹ̀ẹ́ ìjọ ìyàwó báwo ló ṣe gbọdọ̀ salamu alaikum wa alaikum salam àwọn ẹbí ọkọ salamu alaikum wa alaikum salam ẹkọ lẹ́dà ṣe dáadáa ni ẹlẹ́ ẹkùn gbẹ̀jú náà ẹkùn tọ́jú wa ọlọ́dẹ̀gbẹ́ fún alójú dáadáa ọlọ́dẹ̀ gíga gíga ó ti kí wọn annabi oni law kuntu amiran ahadan an yasjuda li ahadin la amartu obìnrin ìbá ní kó mọ́ ṣẹgbọ́ ẹ̀ fún ọkọ̀ ẹ̀ tí obìnrin kan anábì òpá láṣẹ àwọn sì máa hàn lè mọ́lẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá láti wá sóbi kiri kan yọkọ̀ rẹ̀ kiri kan àbọ̀kọ̀ rẹ̀ ńkùnkùn bàbá ṣe kàmọ́lù dínà adábí rahimahullah wọ́n ní ìdúró oní kíkí islamu àbá alájá àgbà ní o àbá kàmọ́lù ní lọ́rẹ̀ ìdúró ní kíni àwọn aṣọ́rọ̀ kan wọ́n yí àfà ìdàtọ̀ làtọ̀ ìfà wọ́n ní orí ìdúró tó wà náà ibẹ̀ náà ni tí ó bá pọ́nyàn lé ibẹ̀ náà láti máa rí kó pọ́nyàn lé lórí ìgbó náà ni láti rápàlé ẹni ó bá rẹ pọ́nyàn lé lórí ìgbó tó wà ẹmọ̀ fi ń pọ́n ilé àmọ́ tí ó bá lápọ̀lé ó dà kún kúnlẹ̀ Yorùbá náà alábòjì ni Yorùbá Yorùbá ní ìdọ̀bálẹ̀ kọ́ ni ibẹ̀ iná lẹ sọ ẹ ti wá sọ ìdọ̀bálẹ̀ nìdí pàwàkùn wá níwà torí bá dọ̀bálẹ̀ ẹ sì ní ìdọ̀bálẹ̀ kọ́ ni kíni ó kọ́ níwà kí má dọ̀bálẹ̀ kí ọ ìní fún ọ rẹ̀ wo àìmọye tí ó dọ̀bálẹ̀ kúnlẹ̀ tí ó kúnlẹ̀ kíyàn àkọlé tí fún yẹn ju ẹ̀yìn tẹ́ dọ̀bálẹ̀ tẹ́ kúnlẹ̀ tẹ́ tí ó gbẹ̀ lọ àwọn tó jáwọn òbí báwa tá kúnlẹ̀ wọ́n mọ̀ táwọn ní láǹfààní lẹ́nu wọ́n sì mọ̀ táwọn rí ní dùnú àtayọ̀ lára wa tí wọ́n mọ̀ pé àyà ní kújẹ́ tí láwọn bá ń sọ pé ah kì í kúnlẹ̀ ni o àmọ́ sẹ́rí alájú ọmọ yín ti ń kúnlẹ̀ kò tọ́jú yín tó bọ́mọ tèmi ti ń tọ́jú torí pé yóò kéwú débẹ̀ pé ń bọ̀ bá tọ́jú yáà rẹ̀ ọ̀rá lìjọ́ náà wọ̀ so ìkúnlẹ̀ ni òní kú gbogbo nǹkan náà fi tọ́jú wọn gbogbo nǹkan náà fi gbọ́rọ̀ tí wọ́n lẹ́nu lẹ́ẹ̀sẹ̀ ni pé àwa táàmọ́ là ń kú lẹ́hùn àwọn òbí wa máa ń ríbi hàn wá lè mọ̀ kan wọ́n sì máa ń ríbi ráìdù wa ẹ máa lọ wọ́n sì àwa ọmọ tẹ láwa náà là kún lẹ́hùn bóbìnrin ni wọ́n bá lóun fẹ́ lọ́kọ bí bàbá ò bá ti fàṣẹ sí ọ̀rọ̀ lọ ẹ èmi lóyún yóò lóyún ni ẹ̀yìn lẹ́tùn máa gbé oyún lọ rẹ̀ bẹ ọkùnrin pé ẹ̀ẹ́dákì tàbílání wọ́n lọ fún olóyún ọ̀sì dákùn máa gbà lọ́wọ́ rẹ̀ dákùn dákùn dákùn bàtírí mi dákùn dákùn ẹ̀tún bẹ̀bẹ̀ ẹ wá rí àwọn tàwá sí ẹ̀tún wá bá yín pé adẹ́fẹ́ ọmọ yín ẹ̀tún wá mọ̀ náà sáà ló ẹkẹ́ ẹ̀ràn lè mọ̀ ni tí wọ́n à ń lo ẹta bá dé kẹni ẹ́ ọfẹ́ tọrọ ọmọ mi àà mọ̀ wọlẹ̀ mọ̀kẹ́ tí a sọ fún wa gẹ́ pọ́ọ̀lẹ́ àmọ́ torí pẹ́sìn ló dè wá ẹ wá hàn wá lè ẹ̀ ìkó wa kí ọmọ ìmọ̀lẹ̀ yóò fún lórí ẹjọ́ agbára láti ọ̀sìn ìdákùn bá ń gbà á láti máa ń yẹ́ ṣé èmi nìkan mo ṣe ní èmi nìkan ni tèmi bàtáyì náà ṣe mẹ́ra mójúkú ń bẹ bàtáyì ẹ ọmọ ẹ̀yẹ́ ni bàtáyì ìwọ ló wù akọ́ ọ̀fẹ́ ọmọ wa dákùn <laughs> ah, yẹ̀yẹ́ pọ̀ lẹ̀ yìí báyìí ọlọ́ọ̀gá mójúkú fún wa ọlọ́wà àlọ́ sàdáàkì wà ó sàdáàkì kọ́ ló kọ́kọ́ pàtàkì akùnrin nìkan wedding ní láwà mọ́ pé wedding wọ́n ṣe ọta tẹ́ǹtì wọ́n rú rẹ̀ tó ń jẹmú ìyí wà ní mọ́tò nìta èyí tó pàtàkì gẹ́gẹ́ ni àṣẹ tó fẹ́ jáde lẹ́nu bàbá tí ọkọ̀ ọmọ rẹ̀ èmi lágbájá baláwájá mo yọ̀ǹda Rashida fún rẹ̀ Abdulhakeem kó máa jẹ́ ìyàwó ní obìnrin kan tó jẹ́ Rashida o so kó máa jẹ́ kí kó máa jẹ́ ìyàwó rẹ̀ kí gbọ́nà tí bàbá sọ yìí ó sì sojú ẹlẹ́rìí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó jẹ́ ọ̀pọ̀gbà amúwà ń bẹ̀ jọ tí bàbá kìíní ọ̀jà kìíní fún kìíní náà mú wa ń bẹ̀ sàdá tí ò lè ta tó bá wù yín ẹ̀sọ́ fọ́ra yín bẹ̀ kódà bá wù yín ẹ lè dìlé ẹ̀ bí á sáwọn yí ẹ̀ ẹ sì mọ̀ sí gbogbo tó bá wù yín lọ. wọ́n lọ ta ara. wọ́n ní àwọn ní torí ò lágbára ẹ̀ ó máa ń kọlù nàìjíríà sáyẹ̀nsì nàìjíríà láti dàgbà eré pálí eré pálí wọ́n ní I have a sister that came to UK from Nigeria due to the long hour of our Ramadan in UK she normally eats sahur same time like Nigeria and break the fast same with same time with Nigeria while she was still in UK is that permissible eléré pálí ẹ̀ eh, sister yìí ẹ bá ń sọ fún ẹ pé ẹlẹ́pàdé àbá àtàwọn orí íńtánẹ́ẹ̀tì báfà yẹn sọ pé ìrẹ́lẹ̀ pani wọn a ní sísà kó rẹ̀ nìyà wọn lọ uk sẹ́nà pé uk àwọn táìmù wọn wọ́n ń fún gbà mí àwọn yóò agomẹ́wàá lẹ́gbàá mi ẹ̀ ti mọ̀lẹ́ tí yóò mọ̀ kanagada tí yóò ti sùn fọ́nmí ètò lágomẹ́wàá lẹ́gbàá dá ẹgbẹ́ tó lẹ́lẹ́ so èèyàn wà gbàgbé ọ̀rọ̀mọdé ọ̀nà ẹgbẹ́ olúwa rẹ̀ olúwa ẹ̀ wọ́nù àwọn ní sísà yẹn ẹ̀wọ́ sísà yẹn wà lọ uk ọbẹ̀ jẹ méjì lába so you all communicate ta yẹ kẹ sọ fún mi pé you cannot have your cake you cannot eat your cake and kini and have it so èyàn kó nàìjíríà ó wá lọ uk ó gbádùn ayé uk àbí ó wá dbs and ó wá mọ̀ọ́mọ̀ ó wá máa fọ́lò nàìjíríà time láti fi gbà wẹ̀ so àsùdá àbá ń jẹ ìsinú ní nàìjíríà náà ló wà parí ìsinú ẹgbẹ́ ìsinú ti wá máa tún dẹ́ àsùdá bá ń sinú níbi to seven òun náà máa ṣe kí ni ẹ́ ó bá sínú tó kò wá ní fóònù wọn tagun mẹ́wàá sílé ò tí ì sú ẹwà nínú yìí nǹkan eléré pa ni o ẹsọ fún sísà yẹn pé wọn láwẹ̀ náà ní kí ni o ìlú bẹ́ẹ̀ wà lẹ́gbọ̀dọ̀ fóònù sí ìjà ti wà ní UK àṣùtọ́ bá ń sínú ní UK ó ní kí ni ẹwà àgbẹ̀ ẹgbẹ́ gbàwẹ̀ Nàìjíríà ẹ mọ bọ̀ Nàìjíríà kájọ mọ́ lo iná kájọ mọ́ lo omi ọ̀nà kájọ mọ́ ọdún ọ̀rìn lórí lálọ́pì ìbọn ẹgbẹ́ èyí jẹ méjì ní ọjà aládé alákùnlé ha títà lè ṣe dáa kan mọ̀ pé awẹ táwọn gbọ́dọ̀ mọ fóló UK United Kingdom lẹ́wà ìjọba ń sinmi náà nìyí ìjọba àwọn kẹwàá fẹ́ gbàwẹ̀ wá Nàìjíríà ẹ mọ́ kó bọ̀ wálé náà ìwọ́n ọmọ Nàìjíríà ní ilé lábọ̀ sí mi ó kó ẹjẹ́ ẹ̀mọ́ bọ̀ kájẹ̀jọ́ sí kí ní ìrìnà díẹ̀ ah, gbogbo ọjọ́ mú wa díẹ̀ ẹgbọ́ ọlọ́mọ́sá àfọ́nà àìsàn And regarding if someone missed praying Taraweeh, it compulsory to pay it back. And must all Taraweeh be observed in, con in congregation? Lastly, what is the least number of rakah to be, obs uh, to be prayed in Taraweeh? Okay, uh, Taraweeh, ẹni tí ó bá mísì ẹ̀ ṣó lè san padà náà àwọn fuqaha wọ́n ní mas'ala kan àwọn nawafil àwọn tí a ti gbọ́rọ̀ ṣáà mọ́ ń san padà wọ́n níbẹ̀ rẹ̀ alìsan padà even àwọn ọ̀rọ̀ wá sí ìwọ̀ alìsan padà tàràwí alìsinmi alìsan padà ànílẹ̀fẹ́ torí táàkì èèyàn lè san padà ní kékeré ẹlẹ́kejì wọ́n ní ṣe agbọ́rọ̀ kí tàràwí ní jọ̀mọ́ káàkiri ní jọ̀mọ́ olóṣègbè olùgbàlì tó rẹ́ni bá bẹ̀rẹ̀ pẹ̀lú ìmá tó sì parí pẹ̀lú ìmá agbáládá bí ẹni tó fi gbogbo ìyàn náà fílà ẹlẹ́kẹta wọ́n ní kí ni nọ́mbà tó kéré jù ta lè fi kí tàràwì nọ́mbà wọn ló kéré jù wẹ́ẹ̀wẹ́ẹ̀wẹ́ẹ̀wẹ́ẹ̀wẹ́ẹ̀wẹ́ في حديث عائشة رضي الله عنها ولا النبي صلى الله عليه وسلم وكين لي كوني رمضان اتباتو كش رمضان لا تي تراوي لو يلا كاري مجو سورا كا مجو كان تراوي شغا عليا وافا عبد الله الصحابه sígá orí mọ̀ sí twenty something ní orí àti ìdá àbára Umar al-Khattab pẹ̀lú àtàwọn then anabi sallallahu alaihi wasallam yálà ayé àdá padà fi jẹ̀bi alẹ́ nìmọ̀ yẹn fi ara ká ní ti kàn láti fi bẹ̀rẹ̀ sàrọ̀ mi ó padà jẹ́ kó ní mélòó báyìí ìtìrì tẹ́ yẹn sọ láti lé ìmọ̀ sẹ́nà lásìnà inú ogbe máa ti méjì méjì méjì méjì yẹn kò fi àlàsì alákólè ha kò sí láì fi ká kì í ní púpọ̀ abájáde àwọn tó dúró lórí pé mẹ́jọ yìí náà ni àwọn ọmọ kí ó láìsí bíbẹ̀ ọmọ wọn. ẹ jẹ́ ká dúró báyìí nítorí anybody that holds a dog by hand can we use that cloth to pray salat well èyí tó lékè ni pé kò sí láìsí káàkiri wọ aṣọ bẹ́ẹ̀ káàkiri kírun tí ìtọ́ ẹnu rẹ̀ tí ò bá ti nínú tí ò bá ti kàn sí ọmọ wa. askar wo lèyàn lè mọ̀ ṣe tó bá ní miscarriage. اول آه، انه ما سبيسيفيك آه، كيلو نقول افكار هي اللي ماشي بس كوكا ما نقول رب هب لي من الصالحين رب هب لي من الصالحين يعني تو ما تو ما بما تو ما بنوي كل كوكو نمشي رب هب لي من الصالحين رب هب لي من الصالحين رب هب لي من الصالحين وبواسي يا مجوما أبي الله سبحانه وتعالى kí ọmọọṣẹ́ àjogún ọmọ àdùnnú ọmọ ayọ̀ ọlọmọṣẹ́ àjogún ẹ̀fọn ọmọ tí ó gbé sọ́lá nàbíwá muhammadu tí ó sì máa rẹ̀ bídà àṣetán tí ó máa rẹ̀ lẹ̀ هذا وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته